ẹjọ́ ọ̀lọ́ fi tẹ́fọ́ ń tọ́ ọmọ yìí òun náà rẹ̀ ọ̀mẹ̀mẹ̀ ọ̀mẹ̀mẹ̀ àìkan áyíjẹ́ dìbì náà na fún ẹ̀rọ ẹ̀rẹ́ náà kídà ní pẹ́wọ́n yàtọ̀ dẹ̀ nẹ́bi tí ìjìrà áyíjẹ́ dìbì náà àbẹ́rẹ́ náà mọ́ọ̀lì dẹ̀ mẹ́rẹ́ àyìn ìhù jà so lukman ọ̀bà náà ní mọ́ọ̀lì kuma on lukman na mẹkọ ọnà kẹta ni kọmọ na tó nù lẹ́nà àpèsè ìdílé àgbọ̀n nù ọ̀gbọ́ndọ̀ náà náà ni máa wẹ̀ náà ní hímà ẹni na na yìí mà na tí wọn ní tí wọn dá ẹni rẹ àtàwọn náà tó ti mìíràn dama ẹgbẹ sani ti máa fẹba bẹẹ kì í jí lẹnu ayé mi lẹkùtù gẹrẹ òde ìlú àti kẹlẹ mi tí pàtó yìí sẹlẹ àbòkè èrò tó ń tó mo yọrọ nà náà wọ́n ti bẹ̀ da ọ̀kẹ́rẹ́ òyà tó àwọn yẹn sẹ́ni ló àkàrẹ́ yìí jíra nù ẹ̀yẹ́ náà mẹ́ ẹ̀yẹ́ náà wọ́n mẹ́ náà ní Dùkú àná ìgbà tó kì í jẹ́ kó orí ẹ̀ náà tàbí. Àgbẹ̀ni wà kó tó rán. Ọ̀nìrè ṣé ìgbèrí kẹlẹ́ mi? Ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ dọ́kàrẹ́ mi náà bá. Ọ̀rẹ́ bá pìkì ní jùlá. Ọ̀rẹ́ bá kàkà Adínàmọ̀ nìsáni iyo òlòṣè ìwọ̀n ọ̀gá kú lárìkà. Important yìí ti ra ìkúmọ̀ náà rẹ̀ wáyọ̀ ká wọ̀lọ́ kálímọ̀tàn wáhìdà. Dọ̀bá àdọ́gbọ́dé ilé ìrẹ́ dáa ìmọ̀bọ. Wàá ìtẹ̀ ikarama oyi ehi ni if you know how ugly it is god kiri ẹmọ di ikarama na oyi ehi oyi ọ nahi ikarama oyi ehi eyi yi lewu ukwu ami yiyira wọdọ títa ma ye uhu islam fọlọ bí lẹsẹ náà tàbí kú ẹ náà rọtàkà muharram sofa rabiul awal rabiul tani jumada lula jumada lahar rajab shaban ramadan shawal zulqada zulhijja ẹni lukman manika lukman mana kọ́ lagun agunkaye eh. lukman na ọbọ tere ẹrẹ ime ha akwụkwọ na ya ka ahị ahị ahị dawa na ata m ya na egwo ana nke ebọtọ ndị bọbọ na akwụkwọ mụ ya na ọmọ ebọt ele na anyị gbọdọ ike na ịgara na ịhụ mana nke na ọta but aikịtụ na weda ka ka wụrụ ọta na aka ọnọdụ gana ara nwụrụ sị ana ọsị nwanyị ẹ abụọ na aten ya ha abụọ na ebiri na aten sai ah, ah, ah, wani wuri yi jira zuwa ya ne ka a mai kura hau maka wani na a mai ganyi na era ka azin yi jira na nana kuwa sai a na nina na mai na umar haira ka azin duk wani wani raka ọka wani zai ni kwan gobe ne zai sama ina wa ni ka da ke ka ahụ ọnọka anam chali nchali nọrọ ahụ nọ dábàá dábàá rẹ̀ ọkà fasadun kabirun alimun mutahatikun wa aksaru min jahilun mutanafikun huma fitnatun fil alamina azimatun liman bihi ma fi dinihi yatamasaku ara ọ ojú ẹgbẹ́ nínú ẹ̀kúnkúrò àyíká èrè ilé kẹ́ẹ̀bọ̀rọ̀ ọ̀dọ̀ ikú ogun kọ́nà tí ìṣẹ́lì hìjìlá dáàbàkó dáàmì hours tí kàfẹ́ẹ̀tì àmì ìlànà tí náà ń jẹta ẹgbẹ́ rẹ̀ kẹ́lẹ̀ hìjìlá so báwa jẹ́ ni ẹni náà ayé iná dùkú náà ẹ̀kọ́ ọ̀rọ̀ àti tẹ́wọ́n ọ̀rọ̀ àti mẹ́hẹ́mẹ́ ká adìmù sáyẹn lọ òkú ṣe ń tè kówó kò ń dìde kó hèrè kan ẹ̀yẹ́ ẹ̀kọ́ làgódà àbúkàndà ìmánisẹ̀sẹ̀ àmọ́ndà ẹ̀rọ ọ̀dọ̀ ẹ̀fẹ̀ káwọ́ sáà yìí náà jẹun. bí àkọ́rẹ́ fi ìjẹ́ndẹ̀ ẹ̀yẹ́ náà fẹ́ sẹ́dí ìkọ́rẹ́ sẹ́ńké yẹ ìyá àná wọ́n ṣe nì. ìgbàanì ẹ̀ nìyẹn. so gideon gwan àmì ètò ọ̀rẹ́ ni defense ọlọ́kùnrin they are weak defense they are learning excuses ẹni èkì ìyá ẹ̀ kàgbókàyè ẹ̀jẹ̀ dè dàkì ẹ̀ náà ní pọ́ọ̀tù hàrà ní nàá mẹ́rin tó ẹ̀ dìde yìí. ẹ̀ náà mo dìde báyìí ké àbẹ́ ní báyìí ké ìyá náà mo tó mo gọ ẹsẹ̀ mẹ́rin. fún ara àkókò ìyá náà yàn fẹ́ bọ̀rọ̀ bí ìlà wà lùkó bẹ́ẹ̀ ọmọ ìyá dáàmà ìsìn ẹ̀ hẹ́n. dọ́ọ̀nù ọ̀gá ah, ẹ̀jẹ̀ ń kẹ́ olùbídẹ́kìn ẹ̀nà ẹ̀yìn pẹ̀lú ìdájẹ́ ìyá ẹ̀jẹ̀ ń kẹ́ olùbídẹ́kìn ẹ̀yìn ìyá ẹ̀jẹ̀ ń kẹ́ olùbídẹ́kìn ẹ̀yìn ìyá

ini ma dai na ya da kenen so miki mana? mai nana ya mi no dan ka tin mun ba ni o ke ya tin ko ran je ni so dia go ti ka da ran te ko ti do be yu la ti kenen muhammadu rasulullah muhammadu rasulullah hijira hijira ba ne ya na ra o te na ne ne ri hijira onu ko ne ri hijira ene ro do ri allah da zin lukman o ko e wo do ko ai on lady den den lẹ́nu wọn lè fi bẹ̀ǹdẹ̀ rẹ̀ nẹ̀ ẹ̀nà mẹ̀rẹ̀ wọn rẹ̀ rẹ̀ látàrí yìí jìrà rà rọ̀ ikú ọ̀nà mẹ̀rẹ̀ kọ̀ ọ̀tà náà látàrí yìí jìrà ẹ̀nà ẹ̀yà bí dám bídà wọ́n mi dám bídà wọ́n lè fi ẹ̀ kì í kọ́ mọ́tò sí jẹ́ now ilẹ̀ yìí jìrà imam malik alayhi rahmatulah ọkà ọ̀nà imam darul hijira kọ́ ọ̀rẹ́ yẹn mi nílé imam malik ọ̀nà ọ̀dọ́ imam darul hijira.

imam saburani adaban ini tarif umar volume 2 page 3 de imam hakim wani daban ini mustadrakan volume 3 page 15 imam zahabi wa wafakahu imam tabari dana daban ka أن المسلمين في عهد عمر رضي الله عنه فكروا بأي شيء يوارثون كتبهم أقوم لي إنه إنه نيجي سيد عبارة إيه الرواية سنة سورة كي ساور كنا نسيت دي كان نسيت historically ساور كان نسيت remember إذا أنا عسكرة الهندي ويعرفون أهوال ده نلاقي يومين فاستشار أمة المسلمين سيدنا عمر رمي شعورا بس في دوكو زوجكم في ذلك من الأمم فاتبقوا رأيهم دي احنا هنا داهد تقولين ده بهدري على ان شهر محرم هو مبدأ الآم الهجري كأمريكا محرم أبي أوباكا حيث يبدأ بشهر الحرام لينتهي الآن بشهر الحرام ولديك وهناك اينا وهناك منها أربعة هرم أبعوا ذلك الدين القيم فلا تلزموا به أنفسكم so àti kònyà ìmọ̀ ndé ìdí ìmọ̀ àti kònyà rọ̀ ọ̀zẹ̀ ẹ̀fẹ́ àmì ìgbà ni fóònù ọ̀nà ọ̀sẹ̀ kẹ́nà fún mi bí ayé ké ìlú ọ̀rẹ́ kó nà kótó mi ó dẹ́ náà tó dé dáná ké ní dé ìdáná. sọ yẹn ní kí a sẹ́nu ọ̀wọ́ àjẹ́ ní ìdáná owó kò mú rí jọ wéèkì ìní kílàsì sídẹ̀ tó kò mú rí jọ èèyàn ni wéèkì wáyé dé ìdájọ́ tó kò mú rí jọ yọ. anábẹ̀ ní ẹ̀ àná màmá ń sàfihàn mánhàjẹ́ lẹ́nu ọmọ ọlọ́run bá tọ́ ọkùnrin ọ̀kàkà ókè ẹnìkan yìí yìí àná bí ó yẹ kùmẹ̀ ní ọ̀sán àná abẹ́ bí akókò ẹnu ngo owó ọ̀hẹ́ ìráìráì sọ́kà yìí lọ́wọ́ àlẹ́. àmọ́ yẹ́rẹ́ dùkọ́ charles lukọ́ ní spontan lukọ́ ní olóko náà ọmọ ní ọ̀rẹ́ ìsálà fún mi. ẹ̀yìn níra wọn wa inú ayé islam ẹni sọ́ọ̀rọ̀

dọ́kà àrìn náà ọ̀nà yẹn ní àrìn ìdọ́jà ọ̀nà náà tẹ̀wọ̀n rájẹ̀ nì. so lọ́nà rẹ̀ wákà and kuma zai ma na fi ibu ọwọ́ is that on tó mẹ́rẹ̀ ọ̀kà àrìn àdìs ọ̀nyá kàyé ìmọ̀ láwọn ìtọ́jọ̀rọ̀ sọ́ọ̀bà ní sọ́ọ̀bù bìdá hátà yàdà bìdá. ìmọ̀ mi tún ní ìjọ dọ̀rẹ̀ ọjọ́ ìzọ̀lọ̀gbọ́lọ̀ nǹkan iná náà ìdá àjẹ́rì ọ̀rọ̀ àwọn náà ṣókò rí náà bídíà fọ́rọ̀ bẹ́ẹ̀ ó ní bídíà ẹ̀mí ọ̀nà kàtúrù fún àmì tún bá ní. imam abu sufiyan sauri alayhi rahmatulah ọkà albid atu ahabu ila iblis min almasiya bí wọn ní bídíà ó ní ṣètàn ìdíkà mi mú ní sáré ilé ni. ọkà lè ẹnu almasiya ọdí òtábà mi nà. awẹ́rẹ́ rẹ̀ ọ̀gá tún dáhùn náà أقوى البدعة لا يتابع منها أبدا because أنا ما إيه؟ بنقول كده أنا ما إيه؟ أوكي بدعة هنا إيه؟ وين بقى متنبع هنا الجوري ما بدأت لكم هنا إجابة أبدا أنا أنا نزلت أنا نزلت وأنا نزلت كهفة أمريكا كلها نبيكم من أخطرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ما كانوا أذني إيه لهم نهنون ana wala ke ya eh, duma nya nya ike ke na men ana tin kuma ida me da ro ke ko go na ne ana ti na me ti ko na da ho na na to ana wala ke ira eh, me hunya ha ni ta go ire ne ge ya ko na ho na eh go na me ga ma ka ro ha ore na ko ka ko go gbe wa ta ni ta ni ga na la ji ya na tutu ya ụtọ ni ịrị na aka anyị ọ ụtọ ni atụ jem ya na anata akọta ya ndị nọ ịra ahụ otutu ya na ka ọsọ skuul ya ịnụ ọnụ. ama ụtọ na ama na ka ayọ ọrịa ya ama na ọgụgụ anyị ogo ya nọ then dàbí ní ẹsẹ then na e akọ ọgụgụ dàbí akọ ọgụgụ nọ dị ya ẹni àti ẹwà ẹni àdán gbogbo yìí ẹgbẹ́ ọ̀dọ̀ làrá fún yóò náà àbẹ́ ọ̀dọ̀ ta ṣé èbò tó yẹ ẹ̀dù tán àwọn sẹ́yìn àdìbáyì ìfúnà náà kárẹ́ lóyìn ẹ̀yìn dé káà ọ̀dọ̀ kọ̀rẹ́ àmì dáàtì sọ̀rọ̀ kọ̀ọ̀tà ẹ̀wọ̀ ọ̀nà àdàbọ̀ àti ìṣẹ́ lọ́rì ọ̀nà àgbẹ̀sẹ̀ ńdẹ́lógbò yà ni ẹ̀rẹ̀ yọ wàláhì ẹ̀rù náà ọkọ̀ gbé yìí ọ̀gbẹ́ ẹ̀rù náà ni àná kọjá agbóhùnmọ́lé àwọn kan ọjà irú náà nílẹ̀ láti kọ́dù bọ́ọ̀ náà lẹ́kọ̀ọ́ làkúdọ́ kan ọkùnrin nàbẹ́ na ìdí èlò asáǹbídíà ọgbọ́n náà náà ká àti ìdílé náà rẹ̀ lẹ́tọ̀ọ́ ọ̀nà àrẹ o ọ̀rẹ́ kọ́ńgọ́ náà náà náà kọ́ńgọ́ rárá na nụ wee kịta ahụ kọdọdọ na nụ nụ

فسعد كبير عالم متعارف عقارب جاهل متنافق عاوي ojojo ne di iru ọna ọrọ náà àwọn àná ìtọ́jú àjẹ yẹn òun ne di iru náà ọ̀nà wọn ẹ̀yìn sọ ni ẹ̀dá àjọ wọn lè ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan máa fitna tó ń fẹ́ bíi náà àwọn ìmọ̀ ẹ̀yìn ni bìtì náà yàn náà ìkọ́wọ́ bá yín ti náà ẹ̀hún ọdún náà ayé ẹ̀yẹ́ ẹ̀dẹ́ntì náà ẹ̀kọ́ níwà mí ẹ̀ta mọ̀tí sẹ́kù wúbà bẹ́ẹ̀ ni na-anyị yẹn ọ̀nà bàbá sóyà rí òun ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí. so ọ̀nyẹ́ ọ̀wọ̀ náà na next thing na yẹrí ìdàbà yóò tó bẹ̀tẹ̀ ẹ̀ yẹrí di imam almilal wani ẹ̀rìn ọ̀kẹ́lẹ́ rẹ̀ ọ̀gọ́nrin tí a bọ́ ń dùgbò ọ̀gọ́nrin anagbọ̀rẹ̀tẹ̀ wí nínú prince lọ́sàn ẹ̀ tí a gbé owó lẹ́wù ẹ̀kọ́ ẹ̀rẹ́ tí ọ̀ tí wọ́n náà tẹ̀lé alẹ́ lẹ́nu yé rè kàtí ọ̀pọ̀ ìgbìmọ̀ iná lè láyé mọ́lá ìgbọ́n ní ọ̀rọ̀ náà àtẹ̀lẹ̀ sáré àmọ́ ní nígbà tó náà yẹ àtẹ̀lẹ̀ nígbà tó wà kí ẹ̀ka sọ̀rọ̀ àhẹ́ ọ̀nà ibẹ̀ wà náà tọ̀nà àrùn ẹ̀ yà nyó lè ra nílẹ̀ nà mọ́ ẹ̀ يقول الإمام الشافعي في كتابه المنن والنهي قلت ما أخبره الناس وتطوليه أخبر بأن الجمهات رمضة أمة ọ̀pọ̀ èyí ni ti ọ̀rọ̀ ìgbàgbé amáwọ́lé ìyàgbé tó wọlé wọ́ra amáwọ́lé ìyàgbé tó wọlé wọ́ra yàrá lọ́wọ́ ọ̀sánìyà mẹ́ta tòlóra mẹtòlóra bọ̀rọ̀ títí lọ́nà ìyàgbé tó wọlé wọ́ra ọ̀pọ̀ lẹ́tàn bọ́lá tí ó wọ̀ náà èyí ni ti ọ̀rọ̀ ìgbàgbé nígbàgbé mọ̀lá àbùkí ìyẹn ní wọ́n tó wọlé ó sì yẹ ọ̀rọ̀ ìgbàgbé ẹ̀yìn ọ̀nà tí ó wọ́n tó wọ́n yìí ẹ̀yìn ìdíkú ẹ̀fẹ́ àwọn kábàá ìjọ máa kọ̀ ẹ̀yìn ìdíkú ẹ̀yìn wọ́n á rẹ̀ lápò ẹ̀yìn ẹ̀yìn wọ́n máa bá ó lè ṣàtìwọ̀ wọ́n. ìdíkú ìyá tẹ̀lẹ̀ nílé tí wọ́n bá lọ wọ́n mọ́ ẹ̀yìn ọ̀há. àti títẹ̀ sọ̀rọ̀ mùnà tuntun lè ní akẹ́lẹ́ sí ìsọ̀rọ̀ náà wọ́n lọ́kẹ̀lẹ̀ tàbí wọ́n kọ̀ ẹ̀kọ́ mi ní ìfẹ́ wọn ẹ̀yìn náà kọ̀ ẹ̀yìn ẹ̀yìn náà kọ̀ ẹ̀yìn عمل الرؤية فالحكم عن ذلك ويعتمد الحاكم فيما لا يكون من حساب نحن مالك ولا صوبا آه لقمان والإمام إذا أريد أنا مقدمة الرابعة an introduction now na na today before introduction introduction ọjọ́ náà nìyẹn náà ọ̀tọ́ mọ̀ nǹkan introduction ọ̀tọ̀ tí ìbáyá ni awàlì ṣubùhà wọ́kọ̀ àti ìlẹ́là alìsìlámíyà وكيفية إنشاءها ومن مصدرها ومن مظهرها طبي يعني this man man don't have the answer don't say one two three four five five lines don't don't panic ẹ̀rọ nílẹ̀ ẹ̀yìn táyì tí ẹ̀mí tó máa kàánù five lines ọ̀nà jọ̀ǹ fún and mẹ́ẹ̀kẹ́ ní tó ilé yìí dáhùn ó sì ọ̀nà tó bá ọkà sẹ́ta rẹ̀ láì nánà jọ̀ǹ أظن أنا بريفاز عن إدار الكتب العلمية بيروت لبنان وأنا بريفاز عن المكتبة التوكيدية إيه، أظن يجي بريفاز عن أظن بريفاز إيه عن لبنان so nee ina nabi ana ke da ina tilin ba ran ina ina idan an yi da to قطع قلنا لك أن شبهاتها إلى لك أن شبهات الأمة فبجم في بعض الناس إجارة معنا أو تلك إذ لم يردوا بحكمه فيما كان يأمر وينهى بجم هو ذلك وانا هو ذلك وجادل بالباطل فيما لا يجوز الجدال فيه أقول هنا معان كتا هنا كتا وكا معان كتا هنا بجم فيه Wa chọrọ o vi ma Lamu sịrị ụmụntinbi siri bi naanị wa Lamu sịrị. Wabalị ọ am na-amịnọgụmịnọgụ gaw dị n'ihi. Wa bụrụ alọ anụ a bụrụ ọdọ ọdọ n'ụtọgụ ọ na-anị. O yi ne ọdịda n'afọ a kpọrọ ịdịka ndị dàmpaara ama mbem ji ji. Ee, agụba nyensị na-eme ji ji ana. Wọọ ndị nọ na-eje. Dọm bọtul dị náịt dọle kụda dị ọmụmụ ni. Dị náịt nọ na-eje ka che ya ndụ n'ihi ilimi ya ka ilimi ya zuwa mi àwọn ka jinto mala yin Sebenarnya saya memang kata ini sebenarnya kalau eh, kata orang, kau tahu ini apa? Untuk mana mana itu kok? Kamu apa? Kamu kata kata, mana tahu tahu? Di mana dia hadis berkuasa?

يهربون الكلم عن مواضيعه ọmọ yahudi ṣe lọ́rùn yahudi tó tó ẹ̀bọ̀ wọ́n ìjà ìpé student tó ní ìdàmfààrí ní ẹ̀fẹ́ ẹ̀yọ̀ náà ní alẹ́kà kàmàlà ìwé ètò ìrọ̀ ọmọ dọ́kítọ̀ tó láì má làwọn ẹ̀rọ wò rí. aláwọ̀ ẹ̀rọ mọ́tò aláwọ̀ ẹ̀rọ mọ́tò ọjọ́ ìgbà kọ́mọ̀ ìgbà mọ́tò ayọ́kọ́ wọlé لأنه بيعبر أبو كريم يتأكد جماعة هو ما اتكلمكم حتى عشان عليه الصلاة والسلام بس وانا استنى كنتم بيه كأكل ايه فكنت كنتم بيه نعمل ايه لا كنتم إلا ما عرفت من يعجل كنتم بيه كأكل ايه كمان تعمل ايه ثم الحرام لا كانت تقولي لي ماما لا كانت تقولي لي ماما باقيه ما اريد به وجه الله تعالى اجا اجا انا انا انا انت مريض يا سعد اجا هذا يا عبد الله انا من انا من الاولين وانت من الاولين خذي من العصر كما لك يقول وتقول لك يا رب يا رب ọmọ àwọn tó wọlé ọ̀dẹ́ta ọ̀kan ní bẹ́ẹ̀. ọmọ àbáyọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá ọmọ kan sí ìwé rẹ̀ síta. ọ̀rọ̀ ní kókó tó wọlé ọ̀dẹ́ta ọmọ kan sí ìwé rẹ̀ síta. Thank you. لما تقلتوا منه حتى كان عليه الصلاة والسلام ما تقلتوا منه عليه آه أولي دفارة أولا أولي تجد يجي أتفعاد اللعين وقال هذه كذب ما أريد بها وجه الله تعالى أو ti lẹ́nu رماني ni أوني إذا إذا أنا أنا ẹ̀dá ẹ̀nà ilé olùkọ́ yìí mẹ̀sẹ̀rẹ̀ ẹ̀rọ wọ̀rọ̀ àgbà ilé amọ̀rẹ́ yìí inú ẹ̀ là àánú mẹ́rin ẹ̀bá mi wọn ẹ̀rọ títà ni ilé àjẹ́ ilé mi máa ta ọ̀hún àjẹ́ mi ilé àjẹ́ lọ́tọ́ mi àmá bọ́ọ̀dì ní ẹ̀yẹ ìbọn àbáwọn náà because wọ́n á nílẹ̀ ẹ̀rọ ana jọ́bi wọ hukman bin hawa ti mukọ̀bálà ti náà ọ̀rẹ́ pé ọ̀kàrẹ́ jòdí ìsẹ́nàbèsì láìka àdúkàrẹ́ sí tọ́nà sọ̀rọ̀ kásọ̀ accept in now èkó tó ń tó mórí ìwé accept èkó tó òmìnira ọmọ tọ́wọ́ accept ẹ̀jẹ̀ mi dọ́dọ̀ ń fà bá ni náà sọ̀rọ̀ náà kàá tẹ̀lé nke hàtà kọ́lá ọ̀rọ̀ tó lò so ọ̀rọ̀ àrẹ́jọ̀ ń pé ọ̀rọ̀ àrẹ́jọ̀ ń pé láì mana ɗan wura wura rehu ko na yi wata What's the difference? الموضوع العام الطريقة الأولى من المحققين على مدارهم إلى الكلية إلى الكلية إلى الكلية أنا عليه ولنعتبر اعتبر أتنا كتلين بوتكو اعتبر ذلك ولنعتبر kọ́ọ̀rẹ́ ká ọmọ ẹ̀kọ́ àkàbẹ́dọ́ ká ọ̀rẹ́ ká jẹ́ nǹkan ọ̀lẹ́ náà sábẹ̀ ọ̀sán náà wọ́n ká èyí sábẹ̀ ìyá ìdàgbẹ̀kẹ́lì ló wà dá tó ń tún lọ́ọ̀ọ́ ká

حركة يعني عن ثلاثة لخمسة ليس كده لخمسة وطبعا الله لم يتكلم لو كان غير من الأمر من شيء ما تصير مع أمره لما يجيب إيه هالطريقة أنا أن تتعامل عليها في منطوق لك أخوك يا عمي أولي يقولوا قلنا يتكلم لو كانوا عندنا مرآته ọmọ náà ti tẹ́lẹ̀ wọn ló ti ké ẹ̀rọ mẹ́ta rẹ̀ ẹ̀rọ mi ń bí ẹgbẹ́ rẹ̀ kékeré ẹ̀rọ àwọn ọwọ́ rẹ̀ ẹ̀rọ àwọn ọwọ́ ó ní ọ̀pọ̀ wọ́n náà ti tẹ́ ọjọ́ ìlú ọmọ kíkà ọjà àtìlẹ́ ọ̀nọ́rẹ̀ mẹ́lẹ́mẹ́hìn náà ìjọba àtàkà ń kápẹ́ ní ẹsẹ̀ ọ̀nọ́rẹ̀ wọn àfi sọ ilé yìí náà kí ni ẹ̀ka ta ilé ẹ̀kú múnádìí kẹ́lẹ̀ ẹ̀ nọ bẹ́ẹ̀ àtà ẹ̀rí náà nọ ka làwùká ìdáná máa máa tú wà máa kóje lò èyí nìkú na tìlámẹ́tì rẹ̀ ya na àní jẹ́ ilé jẹ́ tó bẹ́ẹ̀ ayé àhọ̀yá nì ẹ̀bẹ́ ẹ̀ náà wọ́jú rẹ̀ fún ilé ẹ̀mọ́ ni wà á ti hàn ní. òwe kì máa máa tú ẹ̀dẹ́ wọn náà kàkí wa nìkú àná lágbọ̀nyá kẹlẹ́ yẹn

náà ó ní ìgbóná àlùmílàrò ní àlẹ́ ẹ̀dẹ́ yìí oníwẹ̀ náà nà lẹ́sẹ̀ àdúrà nípa àwọn ògbóná náà ọ̀kà tẹ́tẹ́ ẹ̀dẹ́ yìí oníwẹ̀ náà ìmáàmù ṣahọ̀rọ̀ sáàni rámọ̀tọ́lá àlẹ́ yìí ẹ̀ àbọ̀ ọ̀ka amẹ́ríkẹ́ lérè lọ́dí wọn náà di kí ó ní ọdí ó kókó náà lẹ́tọ́ náà wà ọ̀ka àká ilé tí èsì èkó ìmáàmù ṣahọ̀rọ̀ sáàni àbọ̀wọ̀ ìṣọ̀rọ̀ lé different different edition or different book lẹ́gbìtàn nínú ọ̀dọ́ mi lẹ́gbìtàn ana wọlé kù jì lẹ́gbà nà bẹ̀rù láwọn ọ̀dọ́ kù ìgbà ní egypt mọ́tò náà tó kẹ́ni dàbí dàbí ara yà tẹ àrùwá àkùkù kàrẹ́ dọ̀ ká mi yọ anamẹ̀bí akéré náà gbẹ́ni ọkà dọ̀ kọ̀ kàwọ́ náà wọ́n akó wọ́ rẹ̀ nìyí àbọ̀ mi kọ̀ rẹ̀ tán ní فيرون الإسلام ويقتلون الكفر لا الإسلام ده تطور يكاد ده ده وإنما يظهر مشتقات في كل وقت في الاعتراض الرميل هنا في كلمات مكتوبة مثلا ده الجماعة من المكان ده انت راجل هنا في سنة وجنة الأسباب وقتها هنا تنتهي ليه أنا كبري عنه ààyẹ́ nínú rẹ̀ lẹ́yìn inú rẹ̀ bọ̀dọ̀ náà pàtó ọ̀nà ààrẹ ìjà náà mànà kà lẹ́yìn wọ́ọ̀dẹ̀yìn lójú rẹ̀ wọ́ọ̀dẹ̀yìn lójú rẹ̀ ìdènà kóbó wọ̀lẹ̀dẹ̀nà ìdílán ànílẹ̀ ìdènà nìfà kàkà dọ́nkì ìdènà kóbó alámẹ́kọ́ ẹ̀kọ́ ẹ̀wọ̀dàjẹ́ níwájú ni ìmílẹ̀ ìkókù jẹ́ ìmọ̀ ìfọ̀ àná gbọ́ àkàrà ni ẹ̀rọ ní ọ̀rọ̀ يا تركوا كلام فالمسألة كانت طويلة كلام فكر فيه أنا كلمة أرجع مع كل فكرة يرجع العقيدة الإسلامية بين التمسك والانحراف عقيدة أنا عشان أتابع حياتي على سبيل المثال. أنا أريد أريد تسجيل يا رب.

àkíyà iná kalẹ̀ orí ti gbogbo àfẹ́ àwúrọ̀ dànù tọ́pọ̀ dọ́dọ̀ ẹni mà táwọn náà ní àkíyà náà lọ́jọ́ orin màá mi dá wà sẹ́sì yìí mà àkíyà dá ìgbà ọkàlẹ́ bí mà abẹ́rẹ́ yà mí náà ni mọ́nà á jẹ́ àmì lọ́tún méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúdú dà mẹ́ni ọ̀ọ́fẹ́ àkàlẹ́ àkíyà àkíyà náà kàn lọ́lé ìyẹn dáadáa dáwọ́ kí dáa àbáyà yẹ kìdà kìdà dáa kìdà ẹ̀jẹ̀ ká máa fọmọ lórí ìgbóyà náà ẹ̀ náà máa lọ́ kìdà rẹ̀ ibà àbọ̀ ẹ̀rẹ̀ yẹn náà jẹ́ ọ̀rọ̀ mẹ́rin yẹn kúrẹ́ sún náà làwọn ẹ̀rọ ayẹ kìdà láàyè àkìdà náà kọ̀lọ̀ yẹn àti àbáyà kìdà kìdà dáa náà kìdà àmọ́ ọmọ awúlé yẹ kìdà lọ́ọ̀ ní pátó ìtumọ̀ kìdà. Àbúrò ìfowópamọ́ ìfowópamọ́ ìfowópamọ́

ọkà ìlànà náà ẹ̀kọ́ rẹ̀ wọlé jọ ọmọ rẹ̀ ká kiri ya wọ̀ àkídà kídà zọ́ ya lọ́kà kídà náà rẹ̀ yìn tán ẹ̀ zọ̀rọ̀ náà kẹ́nẹ́ dá bìtà zọ rẹ̀ rẹ̀ dá rẹ̀ sọ dáadáa mẹ́. so ọkà rẹ̀ jẹ́ dọ́wọ́ náà kàtẹ́ ọ̀rẹ́ rẹ̀ nọ. mẹ́rin pẹ̀ à ọ̀rọ̀ àkàkì ikọ́ kiri ọ̀nà nìyẹn ìlàkà ọ̀rẹ́ ya ọ̀rẹ́ àdàmdọ́kà tẹ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ oríta ìbáríkà ọ̀yọ̀ náà mẹ́rin gbàtàmá tí màá rúṣẹ̀ tọ́ọ̀dé ààrẹ nílé ìjìlá ẹ̀rẹ̀ ìyẹ́kẹ́ náà sí ọ̀yẹ́ àìdí àkàrí nílé ìjìlá lè ìbùsùdọ̀ òṣèrọ́tù mustapha mùkàlíbàtú àtúhábìl jami ẹ̀ẹ́dẹ́ píríntẹ́sà náà rí dáàrù ìyáwó kútùbù làrabíyà dáàrù ìyáwó kútùbù àlàrabíyà náà kúrẹ́ká Ah, dáàrí oh, yá fútùbà bí ọ̀nà ọ̀pìn jọ́sọ̀nì page 259 ibn taimiyya ọka àbí àbí ìjẹ́nà nàrá ayé àní ẹ̀rùkù fọ́mùlì ọ̀rẹ́ ọ kàkókò ilé mọ̀nà ọ̀nà àkàtà ọka wọlé ìjọba fọ́rọ̀ sí ní kẹlá وإنما الغرض عن التفاهم هذا اليوم عيدا مجدا لا أصلا له حكي دار أفهم ويقول أنني إذا هو وابني أنا كاني يفتايا وكما لم يكن في الطلب أن إنا كني، أبنا يكادر دينار وان ولا من أهل البيت عبدين أني نمتهم لأني ولا من غيري، من قال ذلك عيدا أن لا يكون من دهني اللي ناني hata yadu fihi amala fẹ́rẹ́ lè ti dáyé iná ìjẹun dẹ̀yà kò fẹ́ ti sọ̀rọ̀ ọ̀tọ́ yẹn mi. إذا الآية بالشريعة من شرائع أكو كذا لا هي ده ريتي ده تنو ده جل جل والله إني شريع أنتم مليون يعني فيجب بها على الاتباع أبا ولا واجب كذا لا الابتداع أبا لا دامي وللنبي صلى الله عليه وسلم خطبة وعهود وقائد أيام متعددة أنتم صلى الله عليه وسلم ọrụ a nyere anyị ọga anyị ọrụ ọrụ anyị ụmụ ọrụ ọrụ ati ihe na-apụ nwa ọrụ ọrụ ile enyi anake misli e, ya mubadil anake kuli badil ẹ̀yẹrẹ yìí ṣe pẹ̀lú ẹ̀kẹ́ náà ló sáma yìí hapọ̀ ẹ̀kú badil wọ̀ hunayin àti wọl honda wọ̀ handak ọkà tí maka maka ودخول المدينة تمام له مدينة وحصل له متعددة أتي مت بليه أنا كم هنا معرارو يذكر بها قواعد الدين أنا كان دوك عينا بمنني أطاع ثم لم يوجب ذلك أن ينتهي ai mata ai jai oye ke sebi sai mun temi ai no no ya jai na Thank you. a ba za ka tamo ne wani lukman roi wani التبارك الممنوع التبارك المشروع والتبارك الممنوع أم لا يريد أن يها تاتا لا كل من أو يقول لا كل من ما نعبد معي مؤمن دكوا ما نعرف سواء وين يسجدن تن أبين يسجدن كنا ندنا وتكلم أما هذا يهيني ana ba ah. ka aini wai kon to mori wani barka wa bi hadith na ko eh abani sohi ka ẹni na wọn tó mori ẹgbẹ́ da ẹ̀dá ní jẹun wọn tó mori àmà ọ̀la àzábì ní ẹ̀dá ní jẹun atọ́ tó mori ẹ̀dá sí ní jẹun ányọ́ náà kàkiri wọn máa ń jẹ ìsọ́nà tó yà ẹgbẹ́ kàkà ní ọ̀sẹ̀ àgbà kò tó mori fàáyé lọ́nà gbọ́n ti gẹ́gẹ́ ina ka wadda ka karkani aljani aljani na muwai a tawassul a tawassul anwa uruwa samu aljani o mai nani to wa lọ́nà nìlọrin ọ̀nàn àti tàríṣì àdìsá nọ́mẹ̀ wọ́n hasanahu aljani wọ́n sọ̀káhù aljani sọ́nà kan wúwa lẹ́lẹ́lẹ́ ìjára ya aljani lọ́nà ìjára ya aljani Any page 28 okay وهذه الأدلة المتكاثرة ترد مذهب إليه العلامة المحقق محمد ناصر الألباني أنا وأنا الألباني ده جمعت ذهن أما أجيب فوان الكوت عن أقوى إيراني تاني يا قوم لي أقوى من يجينا نعدو أنا راو فضل يتمتع وهذه الأدلة المتكاثرة ترد مذهب إليه الألباني ما نريد àkókò respect ìgbàanì àbámọ́ despite ka àyìnlá yìí dín bẹ́ẹ̀ mr ìgbàanì ẹni rẹ̀ ayé ọ̀rẹ́ tàbárìkà and àbámọ́ ni the only difference only with Azani is that àdáni ọ̀kàkà ohun tó ń lórí sọ̀lá sọ̀lá àmàlùwàlá ẹgbẹ́ ọ̀nyá dáàtà bí nìyẹn ti yẹn tẹ́ lọ́tọ́ mi kà máyà mílíkù màlá hàlù sẹ́lẹ̀kùnrin náà wọ́n fàmì rẹ̀ kọ́ọ̀lù dábẹ́ nìkan ó pín láyé ọ̀rọ̀ tó lè oríṣẹ́ mú ní ọ̀rọ̀ ń sọ náà wọ́n fi àmì rẹ̀ fàkọ́ọ̀lù nàbí dáhùn níbi kánké máa ń sáwọ̀ wà ní ìdáwọlé àníhìbọ̀lá ọ̀rọ̀ tó lá ọ̀rọ̀ náà ń mú ilé ìkọlù sílé mórí ọ̀rọ̀ sani pàtìdáwò kan náà mẹ́ àníhìbọ̀lá ọ̀rọ̀ tó lò àríkà ọ̀rọ̀ náà ìkọ́ mórí òsìlẹ̀ àná wọ́n tó mórí òsìlẹ̀ àná pàlẹ́ sọ́dẹ̀ kàdé ọ̀nà ọ̀nà wẹ́ẹ́dì kan mọ́lẹ̀ hàn tọ́nù fún wá kiri ẹ̀dá ju wá kàrẹ́ ẹ̀ wọ̀lì ẹ̀dùn àmàlẹ́tà ìlà òsèmìnì ìjọ wa ọmọ kàtúntà wa bá àgbà ánì kúrùsùmán mọ̀ká ẹ̀dẹ́ kan máa ń yíjí lẹ́yìn nìkan ní ẹ̀rọ tẹ́lẹ̀ náà ní nàkóró wọ̀lì òsèmì jẹ́ wàrà wọn máa ń já wàrà àdọ̀tọ́ náà ìkọ́ ọ̀rọ̀ àkùrọ̀ náà tó ra wà mẹ̀jùrọ̀ ìdájúwá kò á mà nà mẹ́ ọdún mọ̀ lè di ìdílé àwọn ọdún tó mọ̀ lè di ìdílé àwọn ọdúnrún nǹkan ọ̀nà tẹ́lẹ̀ wà nìkan anábọ̀rọ̀ ìwé ìwé òkè ẹ̀mú kọ́rọ̀ ìdàbẹ̀ ẹ̀sìn barbarica ẹ̀rì ọ̀nà àmọ̀ràn ẹ̀nà àpò ẹ̀ka ìrọ̀m zọ́pẹ̀ tó lọ. láwọn akọ̀nyẹ nẹ́rì nàrẹ́ nà ẹ̀kọ̀ ẹ̀ka lọ. dáàbò ní àtẹ̀dúró ní àtẹ̀wọ́tò ànànà ni ká ọdúnrún nǹkan tí kẹ́ ni kí ẹ̀kọ́rẹ́ ìdọ̀rí nẹ̀ ọ̀nà àbùkẹ́ nẹ̀ sí láti ẹni ẹka atọ nìkan wọn tó mìíràn tó ọsọ wà lóko náà ògùn lọ́sọ̀ mọ́ náà tọ́nà mìíràn dì ká inú ń tó mìíràn àkóso wọ̀ yẹrẹ ẹyọ tó mìíràn náà ti tẹ ààyè ẹyin ní sẹ́nà wọn náà ti tẹ ẹyin nílò àná kọ́ mìíràn ní gbólógbò mọ́rán ààyè ìrìkì ìbò tó mìíràn náà ti tẹ inú mi àyíṣà àyíṣà kí dáná ní ẹ̀fọ́ lọ́dún tẹ̀ tẹ̀ ìdání ìtumọ̀ náà kó lọ́dún tó

ọ̀nà ìjẹ́ rẹ̀ pẹ̀lú ẹgbà ní ilé ìgbẹ́ntà yàrá tó dọ́kà ẹmúlẹ́nu síwáàní ọ̀nà rẹ̀ bí ìyá náà gbẹ́ ní ká dáhà dọ́kà alámẹ́tòlù mohakik náfẹ́lẹ́ náà gbẹ́ ní pẹ́ṣẹ́ntẹ́ oníkwánìrí àmàdé nkwanika jẹ́ èyí dáná wọ́n ti dọ́kà ẹ̀mí níwọ̀n náà wọ́n jẹ́ ọ̀nà wọ́n ti wọ́n dọ́nà ọ̀nà ìdọ́jọ́ ban lọ́gà so ọ̀tọ́ náà ọ̀nà ẹgbẹ́ ńlọ́gà máa náà

àgókè mọ́tàwọn náà wọ́n yẹ juhal ẹ wọ́n fún àkàrà yìí jáì lẹ́nà bí kan náà kọ́ àkọ́sọ̀ yẹ ọ̀dà yìí fún ni jáì lẹ́nà ìka ọ̀ yẹ ó sì kọ́nà yẹ abẹ́ àbọ̀ ẹni àgókè mẹ́tìkà ó kúdú yìí hàn àwọn ìjà bẹ́ẹ̀ tẹ́lọ̀ náà wọ̀ rẹ̀ àbẹ́ kọ́nàkùn náà bẹ̀tẹ̀ àkáyà bí kò náà anájà bí kò náà jẹ́ káyì aláhùnmá ẹ̀sẹ̀jẹ̀ duhai bíbọ̀rọ̀ kápẹ̀ nẹ̀bí ọ̀gbìn ihe àdọ́ ọ̀nà mìkáyè ọ̀tọ́mọ̀ ìjọ́kàrẹ́ ìgboro lẹ́yìn náà kan ọ̀tọ́mọ̀ náà náà dọ́ gbọ́nà náà dọ́tọ̀ dọ́tọ̀ náà kan dọ́kan wọ́n láti nà lẹ́bi àjẹ́bẹ̀mì ilé ẹ̀nà mi lé ọkà àyìn kò ní ẹ̀nà ìkó mu ní ẹ̀sẹ̀ fúwẹ̀ má àṣọrọ̀ ilé yìí alámọ̀tò làbẹ́ẹ̀ni ọkọ̀ náà náà gbani kan kéjọ́rì ẹ̀wọ́n sàbẹ̀rù kan náà ọ̀nyí sẹ́rẹ̀ sí ọ̀nà kò wọ́n yín iná ọdún mi وعطوا لي يمدوا بالي دو عين إيماني أهم قرار هذا هو بس أنا ندخل كم ده زاني كم أرد إلا أنا إلا أنا تعمل فيه من الناس زاني ده زاني كاتورة ده تم كذا كا وإلا كان الأمر كان أوكي آه. نعم هذا طول إنت ممان ونحن نعلم أن عثاره صلى الله عليه وسلم من ثياب أو شعر أو فضلات قد فقدت كذا هيك ẹni tẹ́lẹ̀ kàkà ọ̀n tó múlẹ̀ ọ̀gá tẹ́bi tẹ́ ilé ọ̀gbẹ́ lọ́rùn ilé ẹni lọ́rùn ẹ̀ kò yẹ wọlé ha àlàwọ́ ju kọ́tẹ̀ wọlé kéè kẹ́ẹ̀kún náà nínú kàkà yìí àgbọn tó ilé náà tó ní àìsàn lọ́dún náà ń ka ni ọ̀nà ń wọ̀ àbájúkúmọ̀ ìkọ́ òun ni. ọkà dáàbò ní kànú ẹsẹ̀nu dọ́kà gbọ́wọ̀ wẹ̀dà kánú náà mú kàzáàlì kánú kánú mìíràn ẹ̀ kú ní ilé ẹni ẹni ní wọ́n tó wọn náà kó ti ẹ̀yà ní náà kó ti ẹ̀yìn ọ̀rọ̀ náà kó ti ẹ̀yìn ìsẹ̀bọ̀rù bí في زماننا إنه معي ويكون أمر نظريا محدد إلى ما كأقولي ده كنور نرد نفاس زمان because أي أي لا دين لنا نبي أي كون لا أي أتا نبي نبي ده أوكا فلا ينبغي دولة القول فيه أقوى البنك أي بركة أنا مهلا هنا لنا طب بنك لنا لنا إنه أنا نتوسل الله أحكمه بجوان بطفين قانون كابلنا البنك لنا أوه ونين because they kono dani apo ono ala dani apo kaka ye oye tar dai kon to moni do ka awari dadu am they are dai kon to moni ono na dani apo kono makabuka anye ne le le ko de ko kan su ma na kan ile kana ti te o kai owori dadu a they are dai kon to moni aname oni to dia di dona Straightforward, and a corner on the level in the bathroom, Page 149.

kàrà na-arọ ọzọ ịza agbaghọ ọba duwa gị ọza gwa na-enye m wee ji ọrụ duwa ọrụ na maduwa ya adịkwa ụgbọ na kanada ju na-enye ya na maduwa ya na ama ndọwọ nri ya nye apa ni dọ mori zere dosire tere ọkọ mi sáwọ ama ni nye na so every Qurban na for sure because you know what I mean by one only Qurban. Ari ẹ̀kọ́ agogo agbáyọ̀ kàkẹ́ ka Imam Ahmad ibn Hanbal Imam Shaukani enne kaka enne ẹ̀dọ́tún ní kìsọ́rì anyọ́mùsà níbi ta. Ahmad ọ̀nà kàkẹ́ ní kọ́ni ọ̀nà kàkọ́ láàmù ṣọ̀kánì ọwọ́ àdọ́tọ́ ká yóò sàn níbi pa ó tó mú ní màkà wọn àníbi ẹ̀nà wà lẹ́yìn ń sọ́pà àti àdókùn mọ́nà ìkẹwò alẹ́ ìsìn ń pa. inú mi pọ́nmù ni jẹ́ ẹni kàbá náà ti sọ̀rọ̀ inú mi tù jẹ́ ọ̀nà wà mi ká sọ̀rọ̀ yẹn nípa àwọn ọ̀rẹ́ mú mi. ihe ni bẹ̀rẹ̀ gánà ọ̀rẹ́ talisman náà dọ̀tọ̀ ẹ̀ka tàbá ahmad kàánì majmu basa volume one. Eight one eight one oh seven. Majmu basa wa ye eight one oh seven. Ilé anákàbọ̀ Ahmad ibn Hanbal kan ọ̀ni Ahmad ibn Hanbal kì àwọn tó bẹ̀tẹ̀. هل يجوز التواصل بالنبي أم لا قل نعم. لكن معك علينا معه اعتقد هل يجوز التبرك بالنبي نعم. تبرك بالنبي أولا من آل عبدي أنني أصول فيك أكاك ذلك من جعل بابين بابا واحدا فقد فاز قياسا فاسدا باب التواصل للنبي هو دي باب التبرك

ومحبته ويوم القمري وقويت يونيشن تمري ويشن تمري لبعض عفيفا وطواته وإذا سمع ذا سن تمري دوس أو كان يوم زبا وصلاة والسلام عليه ويوم صلاة يوم تمري دولاي زبا وبدعائه أكون يوم شجوة النبي دولاي زبا وشفاعته ويوم شفاعا أنا مامي دولاي زبا ونحو ذلك أو كاتي نما هو من أفعاله أنا كينو كرا ونبوي أني وبعض العباد المأمور بها في حقه أكو كرا ميكا أو يوم مريني أنا مدى كمي إن لون تمريون فهو مشروع بالاستفاق المسلمين أقصد ها عنيو ينو دار أبوكم من أبوكم من السلطة وكان صحابة وكصحابه رضي الله عنه أجمعين يتوصلون به في حياته يعني شلتم لي بالتواصل أم عينه أعمل سوم هاي جيني طريق ديك وتواصل بعد موته بالعباس عمه دلم التواصل أنكو لن تموري دلم التواصل دموري أنتم لا شيء تتالي عن سمع كده ده عباس أموري أنتم نهنا هيتم التواصل أنا شيء تتالي اتكاسي أنكو لن بعد يجب التواصل بداو أنا مجمع التواصل كده عباس بدعاء اليوم لا عباس دون لدو من دوان دون كما كانوا يتواصلون به أنا كان من مدرسة مهمة الكلام عن عن الشيخ الزهيمي الشيخ الزهيمي أنا يكون واكد أنا أنا انا نرى أكو هنا نان ضد إلى كل انا مثلا أنا يعني التواصل كذاب انا مين التواصل الشرعي كل ما أظن أن دون كان دولي داني شو أنا يعني شبهات وردها في باب التواصل

أوكا وأما قول القائل أوكا أول أولئك أنا الأكاكا اللهم إني أتوسل إليك به ومري مع الطاوسة نريد تمري فللعلماء به قولان أوكا أرواني أعني لأيك أيوانا كما لهم بالحلف به قولان أنا كم هيك ولا شن تمري يكو أعني لأيوانا هذا اللي لازم نجاني هذا شن تمري يكو أما أني دي بلد وفيني لأن أما أني أرجع الأقوال أنا نجيه كيكيلي ثم أنا من ينبضك أن يوم تمري يكو abábẹ̀rẹ̀ ayé tó ń tó mọ́yé gbàgbà àwọn abábẹ̀rẹ̀ gàní inú sọ́yìn ayé tó ń tó mọ́yé fà sáyẹn náà jẹ́ náà nǹkan bọ́ọ̀lù àmì yín ti bá ọ̀n tó mọ́yé sọ́yìn man ká na halifan pàdé àwọn ìfẹ́ láì àwọn yẹ́sùmùt àwọn gbọ́dọ̀ kọ̀ man hànà fàbí gẹ́rì láì fàkọ̀dì káfàr lẹ́fẹ̀ẹ́ ti sàdí ayé náà nù lè kẹ́ lọ́wọ́ àná. أنا كما لن يهبا إني كويس أنتم ريكو وجمهور الأئمة أو كما مجلس إمام كمالك أنا كإمام مالك وشافعي إمام أبو آه، شافي وأبو حنيفة أتمام أبو حنيفة على أنه لا يسوق الأرض لغيره من الأنبياء والملائكة أنا كا إذا ما دوي كرسي أنتم ريكو أبي أنيجنا أتملايكا ولا تنعقد اليمين بذلك باتفاق العلماء wajen jamhuriyar musulmi ta ọba ahụ kere nọ asọ da aka je jamhuriyar kuna wa zai jado kwa ran irela ma jamhuriyar wai kama na ta but imam wani nka wallahi zai jado mai kwanye ma ẹsẹ ni bẹẹ dirẹ tira nọọrin wa da in da riwaya dai an ahmad ọka imam ahmad wa nu bi riwaya na dọmọ wọn ne ana ira ne yori wa riwaya اما اني لو ازره ودام اما جمهور انا جدن كزاي هذا ما من انا ني ولا زو دام انا كاك زاي كان اكيد اليمين دي خاصه دون غيري اني مسي انت من يكون ان يكن امام النساء ولذلك قال عمل في في منسكه الذي كتبه للمروزي امام احمد او تريد وانا وانا وانا كاوتشي المروزي ما كاوكي امام المروزي أرواح أرواح نعم هذه محمد لا نراه إنه يتوصل بالنبي بدعائه ولكن غير عمل إنه هذه محمد زي كوتشنكي أفغاني مروزي أو آه، يتواصل بالنبي أو جنته مريبا أما ولكن غير أحمد أما آه، آه، غير أحمد آه لكمان هكذا أنا مدوطة هنا مجموعة تاوى مجموعة تاوى أنا شو من بولدام أنا تعال أكي غير أحمد ẹlẹ́kẹ́tẹ́ ìrẹ́wà fún. Majmu Gatara Volume 1, page 107, oní ẹ̀rí ìdáni ní ṣáàlá. Aka, ina ha da ikisam alallahi bi, wala ikisam alallahi bi mahluk, wa amad bi ida riwayatai, qad jawaza al-qasm bihi, wa lidhalika jawaza bihi, jawaza tawassul bihi. Okay, a ní riwaya báwo da Ahmad, oní ayé ka horijo, ka ikisam alallahi bi,

ọ dọka anyị nwa bụ ọsịmị mezika ọdọkụta na ezere ba bí wàá ṣe kú ní oṣù tó mọ̀ yẹ kú anyị àkọsùn wọn lọ́wọ́ ìbí mà lókèrè ilé ìyẹn sọ lẹ́yìn ọ̀dá yẹ kú dẹ́kí kú ọmọ yẹn lóka ah òmìnir ma ṣe tó mọ̀ ìbí mà nìyẹn something like this ọ ewu ilé ìwà yẹn náà tọ́wọ́ dáhùn màdìrẹ ọ mà ń dọ́tí ní kòní à ányá mà nìyẹn ọ̀dọ́ àríkàjá wọ̀ فإذا يقول عليه كفر ولكن رواية الأخرى أما أعني رواية أنا لن يودع ما ديهو عنه هي قول جمهور العلماء رواية أنا تودع ما ديهو قلنا لنا جيسا به ما منا به the majority أنه لا يقسم به فلا يقسم على الله به كسائر الملائكة والأنبياء آه شيخ الإسلام بن تيمية رواية ليلي هنا نمو دعما جميعا سو ويسا امام مالك يوكي سوري قولان يقولان مختلفان صوابا جميعا ما الحق إلا إلا واحد اوكا اذن يوا كريه با اهي دل اجلين يا كريه إلا ليه اقدو جلين اجداء تن ايو راي ما امام مالك يكا صوابا جميعا فوق بكين ايو اما ايو راي ما الحق إلا الواحد اين ينامي جلين كنان ايو راي aki ma mu amada adịrị ebe ahụ ganire konya adọbi jp maliki shafi hambalin konya adọ ka ahụ sani akọrọ anyị bata awa ebe danya na ikaka jekọta mụ n'ọkọ dị hadiz ara arọ ọrụ anyị hadiz Chaz. ee aba hadiz shaz nkwo abene na adọwa adọ wakere akịrịrị dem nye ara ịdọ wakere akịrịrị doji ahụ dị eme nje ahụ nye ọsa hadiz ọ nọ n'ihu شاذ مغالبة الثقة عن الثقات حديث أمزاب منه ضعيف شيخ الإسلام ابن تيمية يقول لما ليس كانوا قاوم حافظين العنان هو ابن تيمية كان أوكي يا نعم دولين دولين دولين عن كما يكاون عن صيغة التمريض صيغة التمريض هذه صيغة نرانا وايد ضعيفة ẹmu tí ìgò náà ti kàn nìkan yìí àyàn ẹni rẹ̀ ọ̀sá ìmọ̀ àwọn ọ̀dùnmọ̀ àbáwọ̀ máa ń ṣọ́ọ́rẹ́ yìí. sọ̀rọ̀ ya sọ̀rọ̀ ní ka ká máa dọ̀dọ̀ rẹ̀ ọ̀nà weakness ọ̀nyẹ́ wẹ̀mú. Dẹ̀dá yìí rẹ̀ kan ká máa dán náà rẹ̀ dọ̀tọ̀ ka àti ohun tó mú rí gbà. Bọ́ọ̀nì jẹ́ fi ìmọ̀ àmànàbọ̀n Dùkúmán ìrẹ̀dá ọkọ̀ èdè. Àwọn ìtara yà dẹ́ndẹ́ dọ̀tọ̀ àní ọkà na Bọ́ọ̀tẹ̀ wọn nà dábà wúlò lóbóró. Ọkà ẹ̀ka àtàkókò aka kàkà bá kó tó múlò náà Lídíà. agba Ahmad ní Bábìlì Ahmad an kẹrẹ yẹ ká kòkòbó sí kàìká àmàdò dé màá mi kà ń ìjọba tó bẹ́ẹ̀ bá mi ni ẹ wò ká àmàdò yẹn yìí dọ̀kọ̀lọ́ tẹ̀ wá ní sílẹ̀ ìdíjà mú hẹ́rẹ́ rẹ̀ àgbọ̀wọ̀ bíbù tèmi àtàǹkẹ́fẹ́ ẹ̀nà láìná àlàmù áhàdàn mìíràn sálà wọ̀l àìmà ọkà ẹ̀yìn yẹ́ yóò sì kòyà ẹ̀yìn sálà báyìí àti àbí ìmáàmù náà ìmáàmù níbẹ̀ قال أنه يقسم به على الله كما لم يقول إنه يقسم به مطلقا ọka ka anyị chomori ihe kuda chomori iza ana nka ana eka jozu tulori anyị ta nje nyana ihe ku ihe omori wani ha da ọka bọtọn nọ after abu muhammad ibn abdulsalam muhammad muhammad abu muhammad abdulsalam azim fatan annahu la yusma allah bi ahad min al malaika wal anbiya wa ghayrihim ọka e wọrọ kọzọ ihe ku náà ṣe lẹ́yìn yìí ẹkùn màlẹ́kà báyìí náà nẹ́bí báyìí náà náà yóò mú ní kàmíṣáwò lákin ذكر له أنه روي عن النبي صلى الله عليه وسلم حديث بالإكسام به فقال إن صح الحديث كان خاصا به إذا كأوكا روي أولو أنه وأوكا كأكي روي أنه سيقة التمريض روي حكي قيل أمن نبيني حديث لا في الضعيف حديث because buni ala almajhul adawa abaya minau ruya fuila ma ala almajhul adawa fahala ya muayyan atahe ruya ana mjaka aka waeka anyi la anyi la ka anyi musho anyi mi lane anyi musho yeku dadi malu komo dadi yeku mulwa فقال الحديث الحديث صحيح kana hasan bihi hadith na na ka tsin kali tun to mun amma had sara in sah al hadith condition na tozan wal hadith al mazkur la dal al kitab bihi aka hadith na rai ka mun temiya kare ran kazo ni kodan yi sada yin ya kuyo mori komisan wa qad qala an-nabi abu kan nigara ka fada jara man kana haliban falyahlib billahi wa ila falyasmut ala tana ay yeku o se mori yeku o tinan koku وقال ذلك من حلف بغير الله فقد اشرك ibn tẹ̀yìn ẹ̀dọ́rẹ̀ kan kan sọ́nà ẹ̀ ó túnmọ̀ lọ́rẹ̀ ìka kan sọ́nà ẹ̀dọ́rẹ̀ ikọ̀ ọ̀rọ̀ mọ́mọ́rí ọ̀nà ṣírkù mẹ́ lọ́kà bọ́ àwọ̀ ibn tẹ̀yìn ẹ̀dọ́rẹ̀ ẹ̀ta mi ọ̀dúwà àmì ilé ìkọ̀mọ́rí ọ̀dọ́ mi ọkọ̀ ọ̀dúwà wọ̀ ìbàdà ìdáni ha dúwà ìbàdà ọ̀rẹ́ wọ̀lẹ̀ ìbàdà mabinaha ala tẹ̀wọ̀kì wọ̀lẹ̀ ìtìbà ìdáni ha ìbàdà ọ̀rẹ́ mẹ́ bana bíi òtítí lẹ́sọ́ àtẹ̀wọ̀kì حيث وقف عليه رسول الله صلى الله عليه وسلم أنا قوى جيت لم تمني جيتون والاتباع دوا ساتم تمني إذا يكون تمني أن وتصبني نفع ممكن هنا كان دور أنت أوكا لا على الهوى ولا الابتداع إذا من بعد في رسول أنا يريتي أتوعد والله أعلم تدوم تاني كاتي مجموع فتاوى يقول ما أنت جوان وتاني أوكا آه يعني قلت إيه قلت إيه يرسل يا جماعة

Ibn Taymiyyah àdọ́tí àdìsí òbí ya rẹ̀ nù. Àkọ́wọ́ ọrụ mmiri na bẹ́ẹ̀ tọ̀ lọ́dọ̀ nù. Ju ọ̀nà yà. Ìgbọ́n kan náà dọ̀ ịtọ. ìtọ̀. When we are not account, based local subsidy, we are not one guy fabricated hadith. Any oil buying so any is that, only Man, no, I have to go, okay, man. I go, Kabe, okay, nearly do by first Or nearly, 126 hadith number 94 ìlànà bẹ́ẹ̀sọ̀ kàtílọ̀ ọ́n ibùn tẹ̀míà kàtílọ̀ bẹ́ẹ̀sọ̀ wọn náà kọ́pì ibùn tẹ̀míà ibùn tẹ̀míà ká ọkà yìí ọkà ààyè nílùú tó ká ọmọdúwà yọ̀nù lọ́tọ́mù kẹwọ́ tọmọdúwà yọ̀nù àwọn ọdún tó ń lè ka ọ̀rọ̀ ní kiri mọ̀gbọ́n ẹ̀ máa ní ìtọ́ oríṣi ti kẹta ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀kà lórí kàlámùrún àmà àwọn mẹ́rin pé ní ìtọ̀ lámàtọ́lọ̀ nínú dùá láwù ìjọ́sìn wọn wọ́n tó mórí kọ̀ọ̀má dùá rán àmì ẹ̀yìn náà huwa aidan bi sọláàtì yìí wọ dùá yìí dọ́n tó mórí kẹ̀ẹ́wọ́ tó mọ̀gbọ́n wẹ́ẹ̀sì gómìnà dádùá màrọ́ ládùá mọ̀ وأمن أمرك أدوك اللهم إني أسألك وأتوسع إليك بنبيك محمد نبي رحمة أمري ما أقعوتا دمير في دمير الشوزي بداو أنما عم دوا دوا دوا من ذلك أنتو مرمي شوزي ونوانين أوكا أي ابن جميع كريعني بدعاء نبيك وشفاعتي ذي أدوا كافا بودوا ننتوا أنتم يوانين وادو كما قال عمر أنا كما رمانك كنا نتوفى إليك بنبينا أوكي أنا كما رمانك كنا نتوفى إليك بنبينا ومري إمجي جنت مري متواصل الهداب أنتم لسوا هنا نتوفى إليك بعم نبينا جنت مري وانا تهدي تهدي دي أعطي أو كلون أنتم مري فعل داون now إذا من هي هذا يوين هاو وعمل كادوكاني بنبي هكاني التواصل بالنبي. سوية أعني سهي المجاز بالغض عن سنة ناسو كوالي ذات مقدرا إذا نسلو كيفية غضنون أولي سياق الكلام أضررك بنبي عنك عنه إذا اقتمين في ذلك بجاه النبي يربان يمتو ملين سهل يعكا دي طبعا بين كيكي بدعاء النبي يعني لأن ذلك سياق الكلام continuation of إيرانك عنها ريه ريه ìjà màrà màá mẹdúwà náà bákà akọsọmọrì ọkọ tẹn dọmọdúwà ni ìjà nkùlọ sọmọrì ìdọkọ tẹn dọmọdúwà ni so dùwà ẹ ní afisa ndomori ni ẹ bẹ ní wọn tán ìjà mi yẹ omi tó àbáwọ ọjọ tó ń lọ níbẹ lọńtòmùrì kàákà àtà màlúwàlá ajá wàlá mẹ lọńtòmùrì kọyà màdúwà àdó kàákà ọmọlì ọdádùwà ò ìdádùwà ní màmẹ volume four page one imam tirmidhi ọ̀dọ̀ rẹ̀ volume four page two eighty one to two eighty two ibn majah ọ̀dọ̀ rẹ̀ volume one page four one eight faisal ni lukman ni lọ́rin faisal ọ̀dọ̀ fọ́ọ̀rọ̀ mi faisal ọ̀nà ọ̀dọ̀ yàn faisal kẹlẹ́ yàn mi àtẹ̀wọ́sọ́n bìjà ìnẹ̀bí lukman náà tẹ̀wọ́sọ́n wẹ́ẹ̀wẹ́ ìrọ́lẹ́ bàbá sọ́nà mi náà àányẹ́ ló nàìjíríà ọ̀mọ́lá àbáńdọ́lá wọn ìdíwọ̀ aká ìdọ́dọ̀ lẹ́tọ̀ọ́ very slippery ọ̀ ọ̀gọ́dọ̀ rẹ̀ tó so ilé ìtẹ̀wájú ló ní ìgbà náà kó àánú mẹ́rin àgọ́wọ́ ibu tèmi à kànkà ẹ bọ̀rọ̀ ọ̀dọ̀lẹ́rì ju ẹ̀mí àti wẹ́mẹ̀ mẹ́rin dì náà ni kí sọ́dọ̀ ẹ̀rọ náà àǹtúmá ìpìdọ́s rẹ̀tùn tẹ̀fín ọ̀dọ̀ ìpìdọ́s bá mi dé ní ìpìdọ́s ọ̀bọ̀ àǹtúmá ìkàbá ibu tẹ̀mí orí ìgbọ̀n ni ètùdá ọ̀sẹ̀sùn tẹ̀kí ń pè tí bọ́ọ̀tì ọkà yìí ẹ̀ ń pè tí bọ́ọ̀tì àyìnbá ọ̀nà ìyà kọ̀dẹ́ mi tọ̀wọ́ tó lè lẹ́nu tó a ti tọ̀wọ́ tó ìdìjà ìmìdí mẹ́rin máa tuta àgbà àmà ọ̀yìn ní ìgbà nìkan tí èdè mi rí ìgbà ọ̀yìn ẹ̀tùtù lè wọ̀ sí ìdá wẹ́ẹ̀kan tọ̀wọ́ tó àyìn kọ́ ìdá onígun tẹ̀mí àkúnyẹ́dẹ́nu do am tawassul and you don't abandon yourself don't condemn anything tawassul with nabi so abẹ́rẹ́ kún tèmi ẹ̀ àdán abẹ́rẹ́ ọ̀ lukman ẹ̀ àdán bí i ẹ̀ ilẹ̀ yìí tawassul lọ́mọ and wọ́n nù lẹ́yìn ẹ̀rọ rí ju uh, ẹ̀ lọ́nà nuru sunna wazul matu bida ọ̀tá mamọ́ ẹ̀ lánàá uh, ẹ̀ sẹ́ so ẹ̀ ní tùmùsùn náà nà mẹ́rin ẹ̀ ẹ̀ ìdìbò wà lọ́kọ̀ tọ́ni dana yi tabaruk lọ́sọ̀rọ̀ rẹ̀ lọ́kà ní ká yi tabaruk dana yi ká abẹ́rẹ́ náà ìwọ̀n náà bẹ́ẹ̀ náà yi ká gẹ́rẹ́ kọ̀ǹtọ́ ni ọ̀nà mi ní ti mùsùlùmí ló ní èyí bi dọ́mà tó kọ́ni màá ti tà àríjẹ ní ìlọ́dọ̀ ká gbá ní mẹ́yìn ìgbà náà ní ayò kéde lẹ́nu kí yàtá tó ẹnu kí yàtá àgbà ni màgbá kò tó wọn ní. ààyè ilẹ̀ ẹ̀rọ òrùn ló ìkọ́ àwọn ènìyàn táì wọ́n náà jẹ́ but that's try that bẹ́ẹ̀ náà ìjẹ́ ìgbòrò ayé ní kẹ̀dọ́t lukman ọ̀rẹ́ rẹ̀ rán yìí ọ̀rẹ́ rí lukman àkúrẹ́ ká kẹ̀lé yìí kàlùbẹ́ẹ̀ni náà mi ní mẹ́rin tẹ̀lé àìsàn náà wọ́n fọ́ bẹ́ẹ̀lì ká mẹ́fẹ́ rẹ̀ ti dìde ilé mi jama wọlé bí lukman ní yé ìgbòrò ilé mi tàhárí jama náà bẹ́ẹ̀ mọ̀sá kìlọ̀ fún bá máa kà Miss Governor and Internet, just our lady. Two minutes, what does Governor and Internet? كفيت تمام عشان تقول يعني الله قاعد بينك وتعرف لماذا الجمود حاكمية الله لبنك كلمة الحق يوقعني الحاكمية لله معنى وكاني لبنك نتيك أي لبنك يمودك لكن لما الحاكمية لله إلى من ونقع on fault of God First th August on Sunday 4th August 2002 ilé plan kàátọ̀ wọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí pẹ́lú bá nìkan náà ẹ̀yà bá wọn náà bẹ́ẹ̀ gbẹ́ náà kàátọ̀ ẹ̀ kú ìyá bá wọn ẹ̀ wọ́n ni kówé tó wà wọ́n rẹ̀ kàlùbá ní àkàrà ní kóró kòlù so bẹ́ẹ̀ ni èrìwá ní kàtẹ́sẹ̀ náà ní ìsàbá ìṣẹ̀lẹ̀ rẹ̀ ìrẹ̀ òyìn Isa Sari, Albani Kidan Bidio men. Isa Sari. Eh, Albani ah, eh, ẹ̀yàn kọ́rẹ̀ tọ́ Ibn Hajar Alasọ̀lani. Kẹ̀nẹ́wà Albani, Albani àkùnrin ní Ibn Hajar Sọ́mà náà kúrẹ̀ kan. Àná ìdá Albani ká tọ́ ọ̀nà ìhìnẹ́ rẹ̀. Àwọn náà yìí tí wọ́n ti sọ̀rọ̀ láti nàbí ìlọ rẹ̀ ìpẹ́ tẹ́wọ́rẹ́ mi. Ìní kùnú tó fi wé dìrò. Ìdá Albani ìdá àyàgẹ́rẹ́ ẹ̀jẹ̀ ni. Albani ká ọ̀dá ní kùnúùt ọjọ́ ìṣẹ̀lọ̀sẹ́lá rẹ́nà ní kùnúùt ọ̀ka ọjọ́ rẹ́nà ní kùnúùt ẹ̀wọ̀ táì kùnúùt kùnúùt ẹ̀nà ìkàkà lè nàzìlà àányọ̀ ìdóníyèsì ọ ilé bí yìí yìí yà bí ìmọ̀ ọdún ẹni ìmọ̀ àmọ́ àká ká ẹni sáà lọ́nà ọ̀rẹ́ dàbọ̀ ọ̀la hàmí hàmí ní lọ́kùnrin ẹni nọmba one ọ̀rẹ́ ní sọ́yí buhari àti musnad ahmad ibn hanbal lágbàáníkà ahmad wa tabarani bi sanadin sahih wa hadha madhhab ahmad wa ishaq annahu yarfa'u yadihi ka ayan qurwa jam kun sada man qurwa kama fi masail ana kama ni wana al masail lil imam al marwazi arwa imam ahmad fi 23 dábàá ni kò á máa mọ́tòlù wájú yìí awo èrè ọ̀yẹ́ tí mo ti ṣe yàtẹ́dùwà mẹ́ fàdám yàrùdà fi hazard mountain ẹ̀yìn dábàá ẹni rẹ̀ náà ọmọ wà bẹ́ẹ̀dẹ̀ àwọn fídíò ọ̀rẹ́ mi wà á máa họ́rí fi sọ́lá fàdám yẹ̀fẹ́ ọkà máa ẹ̀yẹ́ dọ̀ka mi ní sàlà wà á mọ́tòlù wájú ẹni ti ṣe dọ̀yìn bọ́ọ̀lù kẹ́ẹ̀dọ̀yìn wọ́kùnlù márùn-ún yàfi àbídọ́lẹ̀ ìka àdọ́rẹ́ ní ẹnà dọ́rí bọ́ọ̀lù àgbẹ̀ríkẹ́ wọ́n dọ́rí kẹ́nẹ̀ wọ́n bá dùrú àjọ́sù dọ́ọ̀bàn ní báàgì ká ẹ̀yìn ìrọ̀nà dọ́rí bùhún náà ta ẹ̀rọ ní kò yánà ìkadà kọ dọ́rí jẹ́ ẹ̀hìn wọ́n wọ́n sọ ọ́ọ̀dọ́ mẹ́kọ̀mí anáwó ẹ̀lẹ́rẹ̀ rẹ̀ ọ̀nà kùmúrà ní ìdílà ni ní báàgì ká màá iya di zane mai zahir an ran da ke kiya ni wani ridi sahun ya abu dawud dawud ba abu dawud ana gani ne hadis number 262 ati wani mana a hadis sahiha shaj ba ni kwa kare yago loka wani zalika agwawo kola al-iz ibn abdussalam imam al-iz ibn abdussalam akoka fi ba'di batawi ni batawa ne ingi zahir la yaf'aluhu ilé àmì ẹyẹ kọ ẹni náà gbá ní káyì tí ní sípà sọláàtù nàbí ọ̀nì àjọ náà máa ń sílẹ̀ ẹ̀rọ nǹkan lùkúmọ̀ nǹkan ọkọ náà ní ọjà ìjà ní káwọ̀ abẹ́ àrọ̀ àmọ́ àjọ náà náà tún kọ́rọ́ yẹ̀wò tó ní lọ́wọ́ dà ó dúró ẹ̀yẹrẹ tẹ̀lú fún àná nílọ ìdákùnrin náà nílẹ̀ yìí gbólógùn mọ́rọ̀ mi ibùdó hajj one has bulugul maramete page two sixty four imam ibn hajj al-asqalani ọdí àdìsí rẹ hadith number hadith number one thousand five hundred and ninety five àti one thousand five hundred and ninety six hadith ẹ̀ bá máa bẹ́ẹ̀ kányẹ́ tí wọ́n ti dè yìí lóòótọ́ tó bẹ́ẹ̀ fẹ̀rẹ̀ ká ilé ni àyíkó kílẹ̀ ìsílẹ̀ ń bẹ̀rẹ̀ sí. ilé ìsìnkú àníyàn yìí rẹ̀ kọ́ yẹn. إذا إذا دي قالت الإسلام في جاهلي تتعلي أظن هاي تطعن ليس مكان وعن عمر رضي الله تعالى عنه أتدري هون أمر أمر هنا إيشو قال أوكا كان رسول الله صلى الله عليه وسلم كان كنتم صلى الله عليه وسلم إذا مد يديه في الدعاء أنتم اليمن مبدأ بدوان لم يردهما حتى يمسح بهما وجهه أنتم اليمن ما بأسيبه أقوى أسيب سنتين هذا

ọkà dìde ọlẹ́ ibùdó bá gbọ́ wà ní sunan abu dawud ní ìwúrọ̀ náà wọ́n bẹ́ẹ̀ rí àtàhánàbọ̀ ọkà abu náà àtàhánàbọ̀ wọ́n wọ́n hàn ákọ́ àbánukọ ìyàkọ̀dì bí anahu hadith hasan lèmọ́ra yá kúmù àlà ànà hàzà hadith hasan ọkà àkọ́ àbánirẹ̀ because ẹni hadith náà kọ́ ọ̀rẹ́ dọ́yì èyí tó tó tó wà hasanu lè zọ ìlú abẹ́ àwọn ẹ̀sìn lẹ́yìn abẹ́ ah. ilẹ̀ náà kò yọ̀ ọ̀la ọdún ètò máa kàwé nìyí. imam ibn hajj alakolani ọ kàrẹ tí ẹnìkan adúgbò nìjà náà kọ ọbọ ọba tí dáríjà tó hàtàlù. àmọ́dé ìdìjọ́ mi kàrí mi àbí ìfẹ́lẹ́nu ọ̀rẹ́dọ̀ ìfẹ́lẹ́ dọ̀rí ẹ̀yìn wọn náà kọ́ ìwọ̀n ohun tí wọ́n sàfihàn wọ̀ wọ́n tẹ̀lé lẹ́yìn ọ̀rẹ́dọ̀ yẹn nu ọ̀sán náà lẹ́yìn ọ̀rẹ́dọ̀ ìkiri kíkíkí àná dọ̀rí fún náà yẹn àbànà ọ̀rẹ́dọ̀ àti sọ́rí ìdí tó kànà náà lẹ́ra ọ̀rọ̀ àn ló ti rẹ́jọ́ tó hasan ọ̀rẹ́ àwọ̀ níkàyè àbí ìfẹ́ náà rí nànà àná òní ẹ̀rẹ́ náà kọ̀mí sáyé jẹ̀ sọ́nù ọ̀nà dúró náà ẹ̀rẹ́ nànà ní ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kò mí ẹ̀ náà ìnáà ẹ̀rì yẹ́ mà ní kàákẹ́ ní ọmọdé àbókè ìyàbẹ̀ ìlú ìsàrùn fún ìníkà ìyá ẹgbẹ́ sàrùn fún ìdẹ́ ìkàrẹ́ ni and kuma yẹ́ sika òye àbọ̀ọ̀là ka ẹ̀rì yẹ́ wọ ana kàákẹ́ ìbùnà ọjà lásìkọ̀lá ni ẹ̀ kàrẹ́ wẹ́rù ọ̀nà ومصطلح حديث هذا الباعث الحثيث شرح استشار علوم الحديث abu sija ibn kafir ramu enan ọ̀nà tí hadith rẹ̀ dọ́ka sayuku zabu alayi kọ́ntọ́mù yọ̀ kákiri ètò ètò ìgbọ̀n abẹ́ àwọn ṣé ilé ọmọ láàmì káyìn àkókò kọ́ntọ́mù yọ̀ kákiri ètò ètò ìgbọ̀n àní jẹ́nà yín ìjọ dá àkàrẹ́ nánu mọ́ náà ṣe kàárọ̀ yín sẹ́kúrẹ́ fún hadith bẹ́ẹ̀ bọ́ ìtọ̀ rẹ̀ dáa ẹ̀ka ní bọ̀yì kọ́ntọ́mù yọ̀ kákiri sayuku zabu alayi kọ́ntọ́mù yọ̀ kákiri ètò ìgbọ̀n àmọ́ hadisi ibnu kasir lọ́nà àwọn tọ̀nà fìlà àná ọ̀nà wọ́tà àbìdọ̀ yìí àti ìkẹ́ iná elókòrò nù àwọn àbìdọ̀ yìí hadisi lọ́nà wọ́tà ní mẹ́wàá mẹ́ta nínú àmọ́ hadisi ọ̀rẹ́ ní buhari ọ̀nà ìdí náà dáná ní láfíà ọ̀n tó mìíràn man kọ́ọ̀là ẹ̀hẹ́ eh, eh? man kọ́ọ̀là àlẹ́yà man kẹ́gbẹ̀bà àlẹ́yà jọ́nà ọjọ́ ìsọ̀nù àwọn ọ̀n tó mìíràn man kọ́ọ̀là àlẹ́yà máa lọ́n àkún فليتبوى مقعده من النار من كما تقول أنا نجني جو أنت من كنا أكاري كما من كذا كذا ما كان أنو شهري عن إنيرا وأنت من كمان هي رواية رواية بابا أنت من كوني جيجي كورداي هذا هو كوني جيجي كورداي هذا هو لو كنا ها لو تمر تسير كارم من قال علي ما لم أقول ودا كذا يوا وفيه ودا كذا يوا فليتبوى مقعده من النار أنا إيه أبو هذا هذا so hadith onon any hadith wey onon ah me kara ye kasari abe tete ko n tó mori because on tó mori of prophesy and prophet on tó mori is true so ẹsẹ àmì kawere ka a ti yẹ sẹyìn ìlànà nìkúmà náà màá kátà ndé ndúrà yẹ rí ìsà ìlànà ìkẹ ìwé ọ̀nà water ológun maram imaamu abu abdulrahman الحافظ السخاوي عليه رحمة الله rahmatullah, honoring one of the best students of Ibn Hajar al-Asqalani. إني أنا نهي الضوء اللامع لأهل القرن التاسع ونرى الضوء اللامع لأهل القرن التاسع أو كاتب وكا ذاك عليه ابن حجر الصلاني ذاك عنك inú wọn ní bùnú hajjá lásọ̀lá ní anya ààyàn ọ̀rọ̀ wọn náà mẹ́rin ẹ̀ka ọmọ ìsẹ̀ká kọ́ọ̀tù tí ó kẹ́ náà mẹ́wàá ní náà dáyọ̀ náà ní létà yìí flag ọmọ ẹ̀rọ àbọ̀rọ̀ rọ̀ fáàdù dúkà má dúkọ́ ọ̀rọ̀ àdó òrùn dáàbì sàárè jí anyị a ga ya tuka dama bulu gwana bi tsari ya ni ba amma ga rasulullah so doka uwe ananka onome onoma ni kare nan ok oni baba ni baba ni buna ajaye kola ni men ona bi tabli ku tali five golden zone ati bulugun maram ila me yo ni ko so ọ̀nà mẹ́dọ́ka ebi mma jara sọ̀rọ̀ náà ọ̀ka yẹn nìkan ìyẹn ní eré ká nyere nọ nìkan inú wọn náà lè dé mìíràn mi tọ́jú onye ìwẹ́rẹ́ náà kan kọ́ ọ̀nyẹ́ dọ́wọ́ lámì lè áàlù kọ́ni káfẹ́ tọ́jú onye ẹni sọ́nà lè dé iná ọ̀nà náà kan lẹ́bi kọ́tù wù báyìí wọn ní ibùdó hajara sọ̀rọ̀ ní ráyìí fa. Àwọn ọmọ rẹ̀ kọ́kẹ́rẹ́ ilé ìtura kọ́ ẹ ẹun kátá náà ilẹ̀ ibùn hajj alásùkọ̀lá ni ọ̀nà ní bùnú bùnú ọ̀nà rí di hadith thirty five hadith number thirty five bọ́ ẹ ká <laughs> ibùn hajj alásùkọ̀lá ni ọ̀ọ́kà àtẹ̀jú ẹ̀ nọ bẹ́ẹ̀ ti di bẹ́ẹ̀ náà bọ́ọ̀kà ni ká ní ẹun náà ká ní. náà ní عن وعن أبي هريرة رضي الله عنه قال قالت قولته يا رسول الله فإن لم يذهب الدم قال يكفيك الماء ولا يدر لأثره أهرجه الترمذي وسنده الضعيم مدات رسول الله أنيان يوم أنا مني صلى الله عليه وسلم أنا أي هذه دماء أنا في page 19 أنا المرام هذه نمبر أنا أنيان يوم تنتو أنا دوك ana ọ nọnyere ihe yi anya n'aka anyị ate nne anyị na anyị na-apụ eru dị na eyiri ka onye nta mịa bịa bụ ya eyiri egwu nọda adọ n'ụsọ onye na dọkịta anyị dọ ntị na ihe ha bụ anya na ọ na anya na ọ na ya ọla dọntọ mmiri ka ya si ike ha ebe onye ihe nyina wo oze wala ya duru si asarọ apụ era nnukwu era abụ enyomeka ila mi yo ibùn hajj lọ́kọ̀ lánìí lọ́kọ̀ àhọ́jà hù tìrìmìzì kí tìrìmìzì ọ̀dọ́ ọbẹ̀ wọ́sánà tó hù dọ́yì ìsìn àdàmà dọ́yì àná wà láì sọ̀láì tìrìmìzì ọ̀dà yìí dọ́nà. sẹ́ẹ̀kì tìrìmìzì náà bẹ̀ tẹ̀ ẹ̀dẹ́ ìyàdí gan ni súnà nù tìrìmìzì kúmá lọ́kọ̀ dọ́yì sí. ìdí ẹ̀wọ́n náà díẹ̀ díẹ̀ sọ́ọ́ Imam Bayhaqi gẹ́gẹ́ hadith dánù wọn and hadith dánù rẹ̀ sọ̀hìn ẹ̀bùn náà jẹ́rọ̀ tọ́lá ní kìsọ́yìn hadith dánù tìrì mìjọ́ ọ̀dọ́ rẹ̀ àti náà dánù ọ̀dọ́ yìí a lè bú ẹ̀kọ́ ọkà ẹ̀kẹ́ ẹ̀ lọ́sọ̀kọ̀ yín náà tì ọ̀nyẹ́ náà náà bú náà máa àbáwọ̀ kátà mi kan lórí kí mi rí lẹ́nu ìwé rí àdìsí lábùdá òdò ló ń tọ́ náà àwọn kátà náà ní ìwé rí mi wẹ́ẹ̀sì rẹ̀ kàtó ní jẹ́ ìdíkò hún náà dáa ni yìí ń káyé kàtàkì bùnú hẹ́jẹ̀ rẹ̀ tọ́lá náà kàrẹ́ is not is not the final ibùn hẹ́jẹ̀ rẹ̀ tọ́lá ní alẹ́ ìrọ̀mọ̀tòlá ọkà àrọ́jà tìrìmì bí máàlàm tìrìmì yóò jẹ́ àdìsí ọ̀fìn Because what color there is one there is man na on the dragon is not done it. And one and Quran or on the dragon or on the doc my daughter is doctor joy. Aka وعن سلسلة أحاديث صحيحة ظلموان هذا البنيا ما بلغني أكي وعن سلسلة البنيا من أولا كنا سيدي دولي هذا أولا بلغني amma doka sai nake nan ke imamu tirmidhi bana di hadith ga ireni don me tira ban ta mani hadith ni dai nake all the way anda ila ne yemi ko eh ọ̀nà wọn náà wérèrè ọ̀nà rẹ̀ yìí wọn náà mọ́lá wàá nyé wọn ní sọ̀rọ̀ wà ní gbogbo mọ́rán ní ilẹ̀ ìsànlá ama ya salama ana kaka in muhajjar rasulullah na raka nan nan babu taslim ah ibn hajar rasulullah ne dole su da ire ne doka yi ọ̀gá salama ohun tó ń lọ na salama ka assalamu alaikum warahmatullahi wabarakatuhu assalamu alaikum warahmatullahi wabarakatuhu ọka ọdọnyọ nwa ni mẹ ni yẹ ìlà and ọdọnyọ nwa ni mẹ because ẹni àdìgbà náà wọ rẹ and ibi nù hajjara sọlá mi ọ̀nà máa ń tẹ́lẹ̀ yín wọn then àbúkọ wọ́n yìí táyì ẹ̀rọ náà wọ́n yìí táyì wẹ́rù wàhálà náà gbọ́nyà mẹ́jọ́ yà bẹ́tà mi

أعضابك أنه أنتم مدرك تعالى فكان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله وبركاته وعن شماله السلام عليكم ورحمة الله وبركاته ذكر رسول الله أوكا وائل بن هجر أدوه كون أنتم مدرك تعالى أنتم مدرك سلام نواري دوك السلام عليكم ورحمة الله وبركاته أنا سلام نواري دوك السلام عليكم ورحمة الله وبركاته دي أبانا دا أجي نعبي سلاما أنا أبان بهاجي أدابان àwọn ilé ìpè ẹnu lọ́nà ìfẹ́ ọ̀nà ilé ìdíjà dùn máa volume one anani kàfi kọ́ọ̀tù làbùnàwò ìdàtúrọ̀sọ́lá sálámà náà yẹn náà bẹ́ẹ̀ náà asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah ọ̀yàdá ọ̀hún asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum ọ̀yà asalaamu aleykum wa rahmatulah barakatu asalaamu aleykum wa rahmatulah ọ̀yàdá ana kwa ona kutu manika ni kiti nuka salamu alaikum kunya enya eh, nabo but ibn hajar al-qalami ala radi hadith zaidan ذكر رواه أبو داود بإسناد صحيح والله العظيم وأنا أبو داود زمن من حديث أبو داود من هنا from one to four أنا قمت يتنويت لي من هاتين ẹgbẹ́ ma ń yí hadith and ulẹ̀ máa wọn náà ní tàkìkì ẹsẹ̀ mọ́ ẹ̀mẹ́ mi sẹ́hìn wẹ́ẹ́rẹ́ wọn mi náà ń yẹ yìí náà hẹ̀ kọ́ ilé wa kàákà yóò náà jàlá pẹ̀lú anyẹ́ dọ̀ àbáàmẹ́ súnmọ̀ náà Ọ òjì àyìn tí máa ń fi mẹ́rì ìdìnnà náà jẹ máa èrò ìnáà pẹ̀lú burhan ya barahin bẹ́ẹ̀ tó burhan kẹ́mẹ́ barahin ẹ̀bẹ́ ọ̀rọ̀bọ̀ ọ̀yìn àbúdà ó sọ náà tẹ́nìká assalamu alaikum rahmatullah wa barakatuh wọ́rẹ̀ assalamu alaikum rahmatullah wa ọ̀ta then sai kú yẹ yìí ibn hajjara kula Òwọ́n náà ìmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ lálẹ́ ọ̀nà òjò ìrọ̀bì. Dáàtà àkọ́sẹ̀ ni, ọ̀nà ti kọ́sẹ̀. Bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀lì náà promise kan máa ń sí náà ni, bá lórí ìgbé ọ̀nà tó mi. Lọ́dún ti mẹ́yà ní e. bí ìjà ní dáàpọ̀ Ọ̀gbọ́n wa ẹni ìlànà bẹ́ẹ̀ kò yẹ wẹ̀tẹ̀rẹ̀ láti ẹ̀kí tẹ̀mọ́ mùsùlùmí náà ìmọ̀mọ̀ ìgbàlẹ̀ náà nyá náà gámẹ́rẹ́ rẹ̀ tẹ̀ sílọ̀ sẹ́mi ti kún sí mi ìjọ ní hajj sọ̀lá ní ìyẹ́ ọ̀rọ̀ mi tẹ̀mọ́ mùsùlùmí náà láti ẹ̀ka mi wèrè ọmọ mi kò bá mi àfihàn àlíkàlà àfihàn súnmà. so a ní sílẹ̀ ti kún sí mi à ana ẹ̀kẹ́

burúkú akẹ́kọ̀ọ́ ẹni ṣọ́ọ̀ṣì ń gbòòrò wàhálà yìí náà ọmọdé àti ọdún là àbáyà tó kẹ́ni dà kó ju gúrú lóhùn ní wọn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀ ó ti ní ọ̀tọ̀ tó ibùdó náà jẹ́rẹ́ tẹ́lẹ̀ ní ọ̀tọ̀ tó àmá lukman ọ̀yà ni sàdáì kàrọ̀họ́ ọ̀yà ni ni ọní dàmpárà ọ̀nà wẹ́láì dàmpárà tó wà mẹ́rin okú mẹ́rin ọ̀la four one nine nàrọ̀ hàn ọmọ jẹ́ àtúrà hàtúrẹ̀ wọn ọgbọ́n mi fi hàtúrẹ̀ wọn ní àdìsí oríṣiríṣi níbi ìgbà after musolin. Ilé albarka, ọ̀ìbà, Lukman máa kàrẹ́ náà ní tó bá ti oye tí wọ́n kà ní àná dàmbárò náà lè lè lọ ẹ̀kọ́ àkẹ́ ẹ̀yìn tẹ̀ yẹ kúrìkẹ́ ẹ̀fẹ́ ẹ̀kẹ́ ẹ̀ á ní dàmbárò náà mẹ́ ìjọ àtàlá àdìbáríkà lọ́kà áyà ń kí fúnṣẹ́ òrìṣẹ́ ìfúnnufẹ́ mẹ́ta ẹ̀yìn àdìbáríkà bárakà mọ̀bùrù lọ́kà jẹ́ka méjì òrìṣẹ́ ìrọ̀ hàn lóbi hó lọ́nà àní ìfúnnufẹ́ ìmọ̀ náà ta kẹlẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ha òrìṣẹ́ àdìbáríkà nọ́ọ̀sẹ̀ǹsì ọ̀rẹ́ dùkú àná ọ̀rẹ́ ìkàjọ́ka

àmọ́ ìlú kọ̀ọ̀kan ọ̀dọ́ náà ti dání àná ètò ọ̀kẹ́ ní dọ́kà àà ilé iná ààrẹ mi. ìyẹn hàrì ẹ̀rù náà yìí kẹ́ ẹ̀ yahudi ẹ̀bí yahudi àtọ́ òmùsọ̀lì ní lónìí. ìyá náà wọn kò tẹ́ ẹ̀ nàná ni ẹ̀yìn àtọ́ òmùsọ̀lì ní lẹ́nu àtọ́ òmùsọ̀lì kò ní àyè ọ̀hìn abu amari muhammad siddiq al-minshawi aleyhi rahmatulah kọ́ọ̀rì onisálà kọ́ọ̀rì wọ́ọ̀rì lọ́mù wọ́ọ̀rì ẹ̀ ọ̀nà mọ́tàn náà muhammad misri abu ammar sọ́ọ̀tà ní ẹ̀yìn muhammad misri abu ammar ọkà irishadu salikin ilà àtọ́ ilmusalmin irishadu salikin oríṣiríṣi ní èdè ní èṣòdè inú sọ́yìn àtọ́ ìmùsọ̀lì jẹ́rí akọrin oníyẹ́yìn náà ní òyìnbó àgbà àkùsàlà ìdá àkàrin ní adọ́ka yìí mọ́tò olùwájú ìbá àbàdùá wọn ní turan wáyé ìrìṣàdù salikin ilà àtọ́ ìmùsọ̀lì ìrìṣàdù salikin ilà àtọ́ ìmùsọ̀lì ẹnẹ́mẹ̀ mahmoud almisri abu ahmad page one sixty five ọkà mọ́tò olùwájú ìbá àbàdùá. Sabe qual é a man? Ela é ritmo de quem? Ela é drum man. Drum man. أو قسمي قسمي بلا رأيك منتشر على جريته بين أكثر الناس إنك نظرون وليس لها أصل من السمنة أين يتأي عيني سنة بل هي مخالفة لهذه النبي amakene ile non bana joyi ozon non to mori sebe ka se me ile bana joyi ama ile ya ba bele no ka be ka albani ni no ka qala shaykh al-albani arwa ya arwa ba ba jai lo ko na arwa ha ni lo ge ma ma ma jai وقال شيخ ka وكا الألباني ka وأما مصر وجه ديما أنا كده أنا كاتني كيف طلعت به الدم الطريق يجيب في الدواء سوى غنود الجيد فلم يرد في هذا الموطن هو بدعة وما هارج زلاء فلم يصير وكل ما رؤية في ذلك ضعيف وبعد هو شاب الضعفة من بعده كما حقق حققه بضعيفة للجاؤوت والأحاديث الصحيحة وذلك قال العيز بن عبد السلام في بعض فتاويه لا يفعله إلا الجهاد ده شيء إلى أنه نستعي أمدهم هيك ريفرنس هو الزاني muhammad siddiq al-mishawi ó kà ń sọ mùsọ̀ ní ìhànà ìwọ̀n wọ́n pẹ̀lú onígbà kan nínú ìlú minshari ọmọ ẹni go direct ọ̀nà àkùnrin ẹ̀dá ni wọ́n kà á kẹ́lẹ́ nǹkan ẹ wọ̀rọ̀ fídíò ọ̀rì láti ṣe hujan kọ́lá al-egypt abdulsalam kíkọ́rin wọ́lá yàtọ̀ alùhù ilẹ̀ jùlọ ẹnu náà tó di kéwì ẹyí jáde kéwì ìsọtò wò lọ. ọ̀nà àkùmọ̀ ọ̀nà àkùmọ̀ wàhálà kọ́nà káwọ̀ sinẹ́kà wéé ìṣẹ́wé kó tó làwọn dókó ọkọ̀ ẹgbẹ́ ni ọkọ̀ àwọ̀ mẹ́rin àtọ́lù mùsùlùmí. yàrá ní ilẹ̀ ẹ̀nà ìgbókìlẹ̀ yàrá ẹ̀rọ sharhu sunna li abi muhammad alibutayn mas'ud alibagawi muhyiddin wanel mutu ọyọ wọn náà <laughs> sharu sunna volume three sharu sunna volume ọ̀nà mẹ abu muhammad hussein ibn mas'ud imam albagawi alayhi rahmatulah ilé ọ̀nà ọ̀dọ́ ní òkú masala ẹ̀rẹ́ nìyí ẹ̀bùtú ìyàn ti nàìjíríà nìkan kuma mánu oníṣàlù sunna ẹ̀rẹ́ rẹ̀ òun nínú òdó àtẹ́wò àbúrágàmì kìsìrì àti wú ìsìláìlì àtànáwọ ọ̀nà ọ̀kẹta iná náà volume three page four oh six charles osinna volume three page four oh six number one thousand three hundred and الحسين بن محمد القاضي أنبأنا أبو القاسم إبراهيم بن محمد بن علي بن شاه حدثنا أبو بكر محمد بن نجيب أنبأنا أحمد بن نجدة أنبأنا يحيى بن عبد الحميد أنبأنا أبي أبي وعبد الرحيم بن سليمان عن صالح بن حسان صالح بن حسان يقول إيه؟ أبن قتلنا غير سامعين ọ̀nà kọ́ ẹ̀ka tí wọ́n ti sọ nìyẹn sọ́ọ́lì ibn hasan an muhammad ibn kaabi an ibn abbas قال قال رسول الله صلى الله عليه وسلم أبي عبان أيوه هي يمين because تاريخ أريد أنا من يكتانا أريد كنيا محلا أنا أبي عبان aba ka ahun sábà dá nílá àyàtò lọ́sì tó fèsì pọ̀ rẹ̀ lọ́ọ̀dù yẹlẹ jẹ́ ọgbà tàkàrí ń dọ̀ Ah, ayé òye yìí wù imam ibn hajar ọ̀rọ̀ àdáni rẹ̀ kó dọ́kì tí ìlú yọ̀dọ̀ náà bẹ́ẹ̀ kó dọ́kọ̀ ń tẹ́mú ìyọ̀mẹ́bí ọmọ ọgbọ́n ti rí àkọsí ìdíje yìí abẹ́ àwọn dọ́kà hadith hasan àǹtẹ́lẹ́kọ̀ hasan náà rẹ̀ nẹ́nu ẹni tó kátà ẹ̀ abẹ́ àwọn wọ́n náà wà tó kátà ẹ̀ ọ̀nà ẹ̀rù kọ̀ ọdaka nye nwa ọsẹ nwa na je ani and adiza náà wà sọkọta ayọ bẹẹmi èkì reference to adiza ní abdullahi ibn abbas dọgba rẹ àwọn adiza náà yìí wọn ni imaamu bagawu fi ẹni sáwọn sọmọlì ọkàn tó mọlì ká ìdá sọ alùsọmọ lọha ètò wà áhùn múlù sílẹ ni fasaluhu fasalu bibutuni akustikum sáà ìdáni ní rere inú inú wa ni wà á báyìí báyìí inú wa ni. ولا تفعلوا بظهورها أعطيك يا مواتك ومنيزا وإذا دعا أحدكم إجازنا نعوناك ومريزا تفرق من دعائه ضرب مثلا قومي إذا نعطا فليمزع بيديه على وجهه وصفة نعمة الزيسيون إمام البغوي ما لا دوكا تانا نان أمر هذا دي زمان ما لا نوكا ضعيف إمام البغوي وانت دوكا دي زمان ضعيف

munkarun hadith bi ma'ana a kare hadith a wannan ka iya ya tire ne zai fita wura ya min hadith salih bin hassan hadis, wa ni kala munkarun hadith a wannan need following policies a zan nan ne ọ̀nà òní sàtò ẹ̀sọ́ kákọ̀ ni. ọ̀nà mùdárì ọ̀nà wí confucianist sákẹ̀ẹ́rá mùdálì ọ̀nà òní èké ìjìnlẹ̀ ọ̀dọ́nà òní wàhálà ini lọ́ọ́ jẹ́ dandan jẹ́ lọ́sọ̀ káfẹ́ náà tọ́nà mú khalifa tó sèkọ̀ tó àgbọ̀wò rẹ̀ ta ọ̀nà munkarun hadith ini hẹ̀dá hadith ni matoro munkar ẹ̀dá mọ̀lẹ́ hadith ni tó ọ̀nà nọ́n ilé nọ́n dọ̀yì dán hẹ́rẹ́ hẹ́rẹ́ ọ̀bẹ àná àbí dọ̀yì tó gbòòrò ọ̀nà tó kọ́kọ́ Ìyá àwọn ọdún hajjari ọ̀tọ̀lá ní káàkà bá kọ́ta àgbọ̀n ọdún mẹ́hàn. Èyí yóò lè yẹn hàn abáyà ẹsẹ̀ mẹ́kọ̀ọ́. Abẹ́rẹ́ ní ìbùn hajjari ọ̀tọ̀lá ní gbólógbòló àbọ̀ ọ̀nà kọ́pì. Fóònù wọn lọ́nà ìka gbọ́n náà kọ́pì ju kú wọn rẹ̀ Ọdún tó fẹ́ tẹ́fà, Hadith of Hadith one thousand four hundred, Islam Hadith one thousand three hundred and ninety nine. وأخبرنا عبد الرحمن بن أبي بكر الطفال حدثنا عبد المنصور أحمد بن الفضل البرونجري البرونجردي أنبأنا بكر بن محمد بن محمد بن حمدان السيرفي أنبأنا عبد الصمد بن الفضل أنبأنا خالد بن أيوب أنبأنا عايد بن بن حبيب عن صالح بن حسان àtàwọn ọ̀rẹ́ bàbá àwọn sọ́ọ́lì ibùn hasan munkar hadith ọ̀sẹ̀kọ́lẹ̀ rẹ̀ náà dáàrẹ̀ àtàwọn ọ̀rẹ́ sùn wọn an muhammad ibn kaas an ibn abbas kọ́ọ̀lá kọ́ọ̀lá sọ́lá sọ́lám ìzá dáwọ́tùmùláhà bìbùtún yẹn tó ti fún ìjọba ara àmàdúwà nínú dáìka ó wọ ẹrẹ́dù pẹ̀lú ẹjọ́ mọ́rin ni látàkà lóhùn bìzúwọ́rì à àbúrẹ̀ mọ́ àtìrẹ́mọ́wọ́ fádùn àhúdọ́ mọ́rin ni فإذا فرغتم جوهر مثلا تمتوا بها وجوهكم جزني كيني رجلتم تمرني حديث أنون دار الدوبين أرى الدوبين آه إمام البغوي أنا مجارو تمنا دار مسهليك لتون دوك حديث أنون الدوئي أقول كده نوي صالح حسان رأي

imam buhari imam bagawi abu dawud gan mọ́tàn náà di àdìs àná ẹ̀mí ẹ̀yàtọ̀ yẹn àgbàni dá al-iz ibn abdulsalam rẹ̀ àwọn lukumani kayi ẹni bá gbani náà dọ̀ ìbílẹ̀ àgbani ọ̀ka ọ̀kọ̀nà kàwọn ọ̀nì ọ̀ bágẹ̀ àná jihadu lè jihadu lè ani yẹ kakẹ ẹm jihadu limi di aa rọdi eyi ẹm jihadu limi mẹẹ tó ti fún àná ṣe yìí tu iná wọn ẹni nani so fún àná àdọ̀dá hàn ọdí àìsí nàbìsálà mọ́ṣọ́ dá hàn ọdí imam buhari dá hàn ọdí imam dọ́kọ̀wì dá hàn ọ̀dọ́ wọn tẹ náà sí nzọtụ otu lai ana m ege ndị taharij nọ e yi dị tụrụ ndọmala taharij ene ya aka ụkọrọ na tụmeti tụọ ya aka nụ ajọ na na ahụ laịbrị dọ na na gịnị ịdọ ọrụ dị àwọn tí náà kò tí مسألة رسول الله finally وروي وروي عن سالم ابن عبد الله عن أبيه عن عمر قال كان النبي صلى الله عليه وسلم إذا رفع يديه بالدعاء لم يغطها حتى ينتظر إلى وجهه akaki waruya عن da yi ne yaunan da na sodi musamman hadis akaki waruya sun siga to tamuri siga hanyar mari eh an ama na yi siga sai abi da narin so siga da a ah, sai ka eh abi da na nyewu eh. now agwa mi ka siga tamuri ruwiya ana na ka an ka wa ka ka ide ke ya gori siga ah, to ana nkidai ruwiya fukia يروى قيل إمام النووي إن ونناهي شره شره شره المهذب في المجموع أقع إن ونناهي شيزة التمريد وعليه وين أنا كا يا كذا وين يوم يسمى شره المهذب أباني ان ونناهي أذكاره أذكار الإمام النووي نين introduction and one of common أقع تريان تريان تريان وأنا نريد شيء قم التمريد هذه آه لا إذا إيه لكما جاران أنكما إذا لا تحيي في جنان إمام شعيب الأناوت أتي عبد القادر الأناوت أنا إيه لم تبعيه فيها آه àbọ̀dọ̀ rẹ̀ máa ní ní sunan abu dawud volume one ọ̀ni abu dawud ní àti ìjọba rẹ̀ page one thousand four eighty five volume one page one thousand hadith not not page hadith number one thousand four eighty five one thousand four eighty five.